أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار ألا أكفهم ونوبا ọba tí yóò wù àti ìrádà rẹ̀ alkaoniya tí oníkàmọ́bẹ ní ààyè ní àkókò yìí gẹ́gẹ́ bí àwa ti ṣe gbà lérò owó ọlọ́mọba àna ọ̀tá alábẹ́ adáwọ́pẹ́ fún lórí ọlọ́kan òjọ̀ kan orí tí ó ń ṣe fún wa lẹ́pẹ́ yìí ti ṣe ọ̀gá orí tí ọlọ́run ṣe fún wa òun náà ni pé ṣe wá ní mùsùlùmí ó ṣe wá ní ẹlẹ́sìn ọlọ́run ó sì wá nínú àwọn ọmọlẹ́yìn anábíà muhammad sallallahu alayhi wa sallam tí wọ́n wá àgbọ́yé ẹ̀sìn káàkiri ànábì ti ti sọ lọ́rọ̀ rẹ̀ pé mo yóò lè lọ òbí ìkáyọ̀rọ̀ kò fà sí òfì tì í gbogbo ẹnikẹ́ni tọ́lọ̀ ń bá ti fẹ́ ṣe lórí yóò fún lágbọ́yé abẹ́rẹ́ wọn bá sánú apá gbogbo tí à ń gbọ́ àti bí àfigbọ́ sẹ́yìn àti sásùn wọn gbọ́ kọlọ́njẹ́ kí o ṣe wá ní àǹfààní kọlọ́njẹ́ kí ìjókòó wa yìí jẹ́ ìbálẹ́jọ́ oríire fún wa ní ayé àti ní ọjọ́ gbẹ̀dẹ̀ àti àmà ìkẹ́ àti ìgbẹ́ ọlọ́run kọ́ máa bá nígbà muhammad sallallahu alayhi wa sallam ẹni tí ọlọ́run rẹ ti wá ó wá tó wá tó dúnà tọ́lọ́run ó wá ṣàlàyé ẹ̀sìn wa fún wa ànábìsí ṣàlàyé ẹ̀sìn yìí ọpẹ́ àmọ́ẹ́nà tọ́lọ́ ń gbé fún òfin kankan sílẹ̀ láì sọ fún wa tó pé nígbà tí arábí ó fi papòdà wọ́n sọ láàrin àwọn sọ̀hábà pé tí mo jíṣẹ́ àbí ìjíṣẹ́ àwọn sọ̀hábà náà jẹ́rìí ànábì tí nínú ẹ̀ka tó kọ̀ọ̀kan aláhùnmọ̀ fashad ọlọ́run wa jẹ́rìí fún òfin kankan pamọ́ nínú tó wọn ni ìkẹ́ ọlọ́run lọ́nà kọ́mọ bá nàbẹ́ wa Muhammad tí ó bá àwọn sọ̀hábà rẹ̀ yóò sì bá wọn ara lé rẹ̀ kó bá wọn ìyàwó rẹ̀ kó bá gbogbo wa sí àárín ìlànà rẹ̀ náà lápapọ̀. akẹ́ra wa ní ọmọdé àti ní àgbà ọkùnrin àti ní obìnrin pàápàá jùlọ àwọn ọmọ ìyá wa àbáwọn bàbá wa àti ìyá wa tí ọlọ́run jogun àyè yìí fún tọ́lọ́run ṣe ní okùnfà dáadáa báyìí abẹ́rẹ́ ọba sanu àtàlá kí wọ́n dùn ún ládàá rẹ̀ wá sí àwọn àlùfáà wa tí wọ́n jẹ́ elétò mọ́ṣáláṣí wa yìí àwọn ni ọlọ́run sábà bí ìjókòó yìí torí gbogbo wa ẹ̀rí àwọn àfáà tí wọ́n wà ń bì tí wọ́n ń ṣètò mọ́ṣáláṣí wa àwọn náà ti tó sọ gbogbo ń ta abẹ tí wọ́n ti sọ pọ̀lọpọ̀ ẹ̀ ṣùgbọ́n ìjọba yìí yorùbá lè sọ àwọn ní alẹ́ ìbéèrè wà sáfọ́ wa látara ẹ̀yìn ẹ̀dùn wa dájú òun ni pépé ní kọ́ọ̀mùn ìjọ kanimọ́ làyẹ̀ ìkọ̀dẹ̀ ní ìṣòro ẹni tó bá ti rí wọn kálẹ̀ lórí pé tó bá bá wọn ṣe ẹni tí ó lè lórí rí ni. abẹ́rẹ́ ọba sùpánà wa bàálà ó ṣàlékún dáadáa wọn fà wá ó ṣàlékún ìmọ̀ wọn àti àlùbáríkà wọn wọ́n dùn wọn ládàá ìjókòó tí wọ́n gbé kalẹ̀ fún wa yìí. àwọn ti gbogbo wa náà ní ọmọdé àti ní àgbà ọkùnrin àti ní obìnrin abẹ́rẹ́ ọba sùpánà wa bàálà أن يرزقنا العلم علما والعمل صالحا fún wa nínú àgọ́ yìí ó sì lè jẹ́ kí a lè ṣiṣẹ́. ẹni tí a mọ̀ bí bára wa sọ̀rọ̀ ní àsìkò yìí. bákan náà kí n tó lọ a kí àwọn àlùfáà wa ti dúpẹ́ lọ́wọ́ wọn àwọn àlùfáà tí wọ́n ti bá wa sọ̀rọ̀ láti àná pàápàá jùlọ àwọn sáàtọ̀ wa Suleiman Kamfa tí wọ́n tẹ̀ sọ̀rọ̀ tán jù kọ́nà wa sanu wa ta'ala tí ó bá fún dé ilé wọn ní ayọ̀ àti àlàáfíà ó ṣàlékún dáadáa fún náà. ẹ̀rí ohun tí àwọn ibi bára wa sọ̀rọ̀ gẹ́gẹ́ bí àwọn sáàbù mi àti sáàbù Ibrahim ọ̀gáyà bí wọ́n ti sọ síwájú òun náà làkọ́lé kan tó lọ báyìí pé ní asọ̀lá wàhókùmù tààríkìhà yẹn pé ìrun kíkí àti tó rọ̀ mọ́ àìkírun. irun kíkí àti ntòrọ̀ mọ́ àìkírun. àkọ́kí ni irun kíkí èkejì ni pé ẹni tí ò bá wá kírun kí ni ìdájọ́ rẹ̀ nínú ẹ̀sìn yìí. láì sí ìwọnú ọ̀rọ̀ yìí àwọn náà rí pé mo dúró yìí agbọ́nrin tó fẹ̀ ní. ó sì ní í ṣe pẹ̀lú nǹkan tó ṣe pàtàkì nínú ẹ̀sìn wa. àwọn àlùfáà ẹ̀sìn a máa sọ kankan fún wa pé ní. tẹ bá fẹ́ mọ̀ bí nǹkan ṣe ṣe pàtàkì tó tẹ bá fẹ́ sọ̀rọ̀ ẹ̀ ẹ wo ń tó tí gbogbo wa ni táàtì lè má ṣe tó sì jẹ́ òkú kan nínú Islam tó tó yẹ pé ní irú ìjòkó gbogbo ní tí a bá sọ kí ó okùnfà orin fún wa láyé àti ẹ̀rí anabiwa muhammad sallallahu alayhi wa sallam nígbà tí muhammed bin jabal rọ̀dí ọ̀la ayé òkè wa lọ́jọ́ kan ó wá béèrè ọ̀rọ̀ ẹ̀sìn lọ́wọ́ ẹ̀ nípa ọ̀rọ̀ ìjẹ́ mùsùlùmí kí náà ṣe ní islam tàbí dúró déédéé ntálẹ́bí kan sọ fún jọ́nà ẹni pé làkọ́dí sàáìsà àbí mi nǹkan ńlá lọ́wọ́ á béèrè yìí o ṣùgbọ́n ọlọ́run àmọ́ ẹtí rọrùn ẹyí tọ́lọ́run bá ti rọrùn. abẹ́rẹ́ ọba sùpánà wa tààlà gbogbo ntí abámẹ́nuba lórí ìjòkó wa yìí kọ́lọ́ jẹ́ kí ó bá ìlànà ti tiẹ̀ mu àti ti ìlànà òjíṣẹ́ rẹ̀. irun kíkí òkú kẹgbòógì ni nínú Islam tí ó sì pamọ́ sí ẹnì kọ̀ọ̀kan wa ó rẹ̀ ní tí èsè mùsùlùmí ó mọ̀ pé kankan wà ní ẹ̀sìn wa tá ń pè ní ọ̀nà. ipò tó ti wà ní Islam ipò ńláńlá ni ìyẹn náà ló fi máa wọn àbá wa ronú pé ká mọ ipò ẹni tí èèbá kí kẹrin tí ti ń kí náà mọ kò tó ń wà. àkọ́kọ́ tó náà ń pè ní ìrun èdè lárúbáwá rẹ̀ à ń pè ní asọ́lá ìrun kíkí. irun kíkì yìí kẹ́lí máa sọ̀lá onímọ̀dì lúlu ẹni tó ń tọ́ka sí nínú èdè lárúbáwá kẹ́sì ìgbẹ́ tó dé. bàbá ní kí náà ń pè ní àsọ̀lá lédè lárúbáwá onú ẹ̀ ní àdúrà àdúrà ṣíṣe. a ilé nínú Al-Qur'an Al-Karim nítorí wọn bá ti sọ fún àmì bíi Muhammad sallallahu alayhi wa sallam nìkúndùn mi àmúwálì ìwù sọ́dà kọ́ gbà nínú owó wọn sọ́dà kọ́ ìyẹn pé zaka zaka láàbù ń bẹ̀rù sí o yẹ bó ti wà ló tẹ̀sí àwọn àfẹ́sìn. nìkúndùn mi àmúwálì ìwù sọ́dà kọ́ gbà nínú owó wọn zaka torúkọ lórí ìlú gba zaka lọ́wọ́ wọn lẹ́yìn tó tọ́ hírùhùn bíhà láti máa wàlúzàkìhìm láti máa fi mọ́ wọn bí kùdìẹ̀kùdìẹ̀ àbí máa fi máa wọn owó níbi àwọn nǹkan tó rọ̀ wọn tí ò dáa wàsọ́lì àlẹ́yìn tọba wa gbà fún wọn ṣàdúrà fún wọn ìnà sọlá sàkàsàkànà làwọn tọ́lá dúrà tó bá ń ṣe fún wọn ìfọ̀kànbalẹ̀ ní òun ẹ̀jẹ̀. ẹ̀ríkẹ́ kẹ́lìmọ̀ sọlá ni alukur'an ló fún wa ń bì. ṣùgbọ́n nígbà muhammed sallam ń tọ́wọ́ ń pa aláṣẹ pé kó máa nítorí jẹ́ kílẹ̀ yìí wáyé kéèké àdìsí kan wà nù sọ̀hẹ́sì muslim tí abdullahi bin abil alfa tó gbà wá. ó ní tí àwọn èèyàn bá mọ́sà káwájú ànábì wa muhammad sallallahu alayhi wa sallam ànábì àṣàdúrà fún wọn. ìgbà tí bàbá tòun náà wá yọ sàká tiẹ̀ sọ́gbẹ́ lọ́dọ̀ ànábì ànábì wa ṣàdúrà fún bàbá wọn pé allahumma salli ala ali abi awfa ọlọ́run bá ń kẹ́ ìdílé àbí awọ́fà sanu pẹ́gbẹ́ sàkáyọ̀wá. eléyìí fi hàn pé ní àdúrà àti sọlá àtúntọ́lọ́ ń pa níbi láti ẹ̀kọ́ ṣe ń bẹ ìtumọ̀ rẹ̀ lédè lárúbá òun náà ní àdúrà ìyẹn nínú alukur'an. tí a lọ lọ hadith anabiwa muhammad sallallahu alayhi wa sallam anabi náà sọ nínú hadith kẹtọ́ fẹsẹ̀ nílẹ̀ nínú sọ́yìn muslim gbèsè ọdún ìyá àkàdùkùn fàlíyòjè tó bá pe ẹnìkan ọ̀kan yín sápèjẹ kò jẹ pé ìgbà gbọ́dọ̀ gbọ́ irú àpèjẹ tí wọ́n ń sọ o èyí tó bófin ẹ̀sìn mu ni o èyí tèmi tó ti fẹ́ ṣe tí wọ́n ti ya pàtí tọ́lọ́n lẹ́kì ẹ̀ sí wọ́n fẹ́ ṣe wọ́n fẹ́ ṣe kánífà kan wọ́n fẹ́ mu sílẹ̀ wọ́n náà fi ní alága kọ́ wa lo àdíìsì pé àmẹ́bí ni á jẹ́ pé ìlú yẹn kọ́ o tó bá pè inú ojúṣe mùsùlùmí sí mùsùlùmí ni. àníbàlù tó àyínkára ni mo fi hàn sẹ́yìn máa wá lọ lóòde sẹ́yìn ọjọ́ pé ìyàwó náà ń ṣe ní àmọ́ ń ṣèkó ọmọ náà péyìn àbẹ́wò náà yẹn ti ẹ̀ pàpọ̀ jẹ́ pé kéèyàn ti ẹ̀ wálé o. sẹ́yìn bá jẹ́ ni tí ó gbà wẹ̀ fàlìyẹ́sẹ̀ àm kóyá fẹnu ba nǹkan nínú tí wọ́n gbé kalẹ̀. kódà kò ti jẹun tẹ́lẹ̀ torí pé yẹn ni ó dùn mẹ́ni tó pè é ànábi wa sọ wa nǹkan ẹ̀sọ́ ìmọ̀ ṣùgbọ́n káyọ̀ pé nìyẹn gbàwẹ̀ ńjọ́ náà yóò bọ́ sọjọ́ tí yẹn gbàwẹ̀ bí ọjọ́ monday thursday àbí àyàmìl bíi ní àwọn ọjọ́ tí à ń gbàwẹ̀ tí òsì tó takò nínú ẹ̀sìn táwa pé yẹn tó de ànábi tí o bá ti ẹ̀jẹ̀ ń falẹ̀ yìí sọ́ li kóyà sàdúrà lóde ẹ̀ bá gbọ́ bẹ́ẹ̀ pé kóyà kírun à ń kírun tẹ́lẹ̀ náà yẹn tó falẹ̀ yìí sọ́ li sàdúrà fẹ́ni tó pẹ́ kọ́ dùnú kọjá fún ọ̀tọ̀ wà lórí ìbáàdà náà fi jẹ́. nígbà fẹ́ mú bí àdìsí eléyìí náà ni pé kẹ́nu máa sọ láti mẹ̀mí máa ná àdùá lọ́gàtà. káwa lọ lọ ẹ̀sìn torí pé àdùá yìí máa pé sọ láti ní dùá kẹ́sìn tó dé ilé tiwa nu lọ́gà náà bẹ́ẹ̀ sàn lárúbá sí mọ́ bẹ́ẹ̀ tòun fẹ́ sin dé torí pé ara asaru lọ́gàtà làrùbíyà àsaru kùrán yẹn pé ara orípa tí lárúbáwá àbí tí kùránì wa ṣe fún èdè lárúbáwá mi. àwọn ọ̀rọ̀ mi wà gẹ́gẹ́ ó ní bí lárúbáwá ṣe ń lò tẹ́lẹ̀ kẹ́sì tó dé tẹ́sì bá wọn yí padà pé bẹ́ẹ̀ ti máa lò ó sẹ́rì lórí ẹni sọ láti fi àwùjọ fún ara rẹ̀. ẹ̀rí ká fojú tẹ̀sìn wo kí là ń pè ní irun kíkí. òun náà ni pé tààbùdò lè la àtààbùdò lè la ká lọ bí àkèwálẹ̀ ni. pẹ̀lú àwọn ọ̀rọ̀ kan sheikh uthaymeen rahmatulah alayhi ẹni ká fi kókè mọ àlùmọ́tì àwọn ọ̀rọ̀ kan tá a ti mọ̀ wà á àtàwọn ẹgbẹ́ kan mọ tá a ti mọ̀ torí tá a bá sọ pé àwọn ọ̀rọ̀ lásán ẹni tó fi yorùbá kírun kí lóun náà ń sọ ọ̀rọ̀ ni òṣèkèdè ọ̀rọ̀ ni ọlọ́run ṣùgbọ́n ìgbà àti mọ̀ yìí àwọn àwa mùsùlùmí mọ̀ kódà ní tòṣe mùsùlùmí ọ̀sán aláwọ̀ akúbárò ní tá a fi ń kírun ni. àwọn ọ̀rọ̀ kan tá a ti mọ̀ àtàwọn ẹ̀ṣẹ́ lẹ́nìkan náà bá ń kú bákan sí tí ò bá jọ ìtọ́lọ́ ti rán ẹgbẹ́ Muhammad rasalam kí ni gbogbo wọn sọ fún alọ́ òrùkú orúkọ àti ìmọ̀ bá a ṣe ń rùkú. muftataha bitakbir kí láti bẹ̀rẹ̀ rẹ̀ ìbáàdà yìí àbí ìjọsìn yìí àábẹ̀rẹ̀ rẹ̀ pẹ̀lú Allahu akbar gẹ́gẹ́ bá nílò àbúṣọ́ sọ̀rọ̀sọ́lá bó lè sọ fún wa pé ní mìfta kùsọ̀lá àtẹ̀kùbẹ̀rẹ̀ níta fi ń ṣí náà wọnú òrùn pa wọnú òrùn òde tẹ̀kùbẹ̀rẹ̀ sábà ti kábàrà bọ́ ṣe kọ́mọ̀ sọ lè ṣe nǹkan mí lẹ́yìn ìgbà náà ní tó ti kábàrà ó ti wọnú òrùn. wàtà líle ha lẹ́yìn náà ìta fi parí rẹ̀ pa kírun tán àtẹ̀tìlín eléyìí ní irun lédè nínú ẹ̀sìn ẹ wá ní sábà ń sọ kẹ́lìmọ̀ irun lẹ́nìí èyí tá a gbà lérò nìyí tó jẹ́ tinú ẹ̀sìn èyí táwọn ká sọ láti torí àwọn àfa ẹ̀sìn àmọ́ sọ pé ní alhakọ́ ìkìlọ̀gà àṣẹrẹ̀ ẹ̀yà mọ̀kọ́dámọ̀tún alẹ́ alhakọ́ ìkìlọ̀gà ẹ̀yà ẹ̀rí níta gbọ́yé nínú ẹ̀sìn lákọ̀ọ́kọ́ tì wù ń sọ̀rọ̀ ẹ̀sìn ká tó gbọ́ ti níta gbọ́yé nínú èdè yìí kákò lórí ìlú ká lọ bí tàwẹ̀ ká ṣàpèjúwe táwọn àfa bá fẹ́ sọ̀rọ̀ àwẹ̀ lóga lédè wọn ní alimsak ìkóra dúró ẹgbẹ́ òun pé tó bá ti kóra dúró lórí nkankan ó lè sọ fún un gbáwẹ̀ ṣùgbọ́n yẹn nínú èdè ni yẹn ni Mariam alayhi salam ló sọ nígbà táwọn èèyàn bíi pé báwo lọ ṣe bímọ olóòní kó sọ pé fàkúlì ìní nàzàtúlì àfúránì sọ́wọ́mọ́ni mo ti dámọ́jẹ̀ mo ti wájú ọlọ́run pé mò ń gbá àwẹ̀ àwẹ̀ o ọ̀là òkàlẹ̀ mọ̀lẹ̀ yẹ́wọ́ mọ́ ìhùnsí àwọn oníbẹ́ẹ̀lì kẹta sọ̀rọ̀ lẹ́nu. àwẹ̀ olóba ìmùsáàk àlìmùsáàk àlìkàlám okò ní dúró láti sọ̀rọ̀ ṣùgbọ́n nínú ẹ̀sìn sábà ní asọ́rò gbogbo àná la mọ ti àgbàlérò sọ̀rọ̀ ọ̀run bá ń bára wa sọ àwọn àfáàn sọ fún wa pé ní ara àdúrà yẹn láti padà mọ́rọ̀ ọ̀run torí pé nta ń ṣe lọ́pọ̀lọpọ̀ lórí irun àdúrà náà ni àǹbẹ̀lọ̀ ni kábẹ́rẹ́ fátíà ni kárùkù ni kápẹ́jújù ni wọ́n béèrè tí wọ́n fi àwọn àlùfáà akẹ́tọ́ dìde ń sìn ẹ̀ta lè ṣàdúrà báyìí lórí irun torí pé àwọn náà fẹ́ àyè àdúrà ni. ẹ̀wọ́n lọ́rọ̀ ọ̀run yìí ó ṣe pàtàkì ọlọ́run ọba náà ti àwọn orígun tó lágbára jù nínú yìí tá a fi ń ṣiṣẹ́ tá a fi ń sin lọ́n. olórígun tó tẹ̀lé àṣàhàdàtàn ìjẹ́rìí méjì tí fi ń jẹ́ bá a fi ń jẹ́ mùsùlùmí pàṣẹni ọlọ́run là á máa sìn àní sìn nǹkan míì lódodo àyàtọ̀ lọ. àtúbọ̀nìbọ̀ Muhammad sọ̀rọ̀ sọ́lá ìlànà rẹ̀ láàmú fi sin lọ́n. sábà ti níyẹn tó sí Islam wá ti dúró kò sí tó tún tó ìrún náà ara ìṣe pàtàkì rẹ̀ ni pé ńgbà tọ́lọ́wọ́ ṣe lómi fún ànábìwá Muhammad sallallahu alaihi wa sallam ọlọ́run bí ànábìwá Muhammad sallallahu alaihi wa sallam lòkè ní yẹlẹ ń pè ní al-Mi'raj ọlọ́run bí ànábì lòkè láti lọ fún ní òkè tó lágbára yìí jẹ́ pé ní àwọn òkè yòókù ilẹ̀ lànàbí wà tọ́lọ́run ti rán al-Malaku Jibril tọ́lọ́run ti rán sí ìgbà tọ́lọ́run bàkà òde ilẹ̀ ń bí náà ni àlùmọ́lá tó ti wá bá àlùbọ̀ Muhammad asọ́lá lórí sọ fún. ìgbà tó ráwèé ó dé àtàwọn iṣẹ́ ìjọsìn ní ìbẹ́ẹ̀ bẹ́ẹ̀ ṣùgbọ́n àtọ́nà wọn fẹ́ ṣe èrò ní òfin fún àlùbọ̀ Muhammad sallallahu alayhi wa sallam ọlọ́run kí àlùbọ̀ wa gbà lókè yẹn lánàá sí al-Mi'raj. bẹ́ẹ̀ ọlọ́run yà lè fi kọ́ ó súnmọ́ lọ́wọ́ bá rẹ̀ pẹ́kípẹ́kí ọlọ́run ti fún láwọn nǹkan tó fún lópin inú rẹ̀ náà nínú. ẹni ìjáde ní ìròkè láti lọ gbàrún eléyìí ń tọ́ka pàtàkì àti ipò ńláńlá tí òun wà nínú ẹ̀sìn wa yìí. bákan náà àdébà Muhammad sọ̀rọ̀sọ́lá ó fi abẹ́ ìrún táwọn òye o ó ní amúdùl Islam ó ní òkú Islam gẹ́gẹ́ bí sọ fún wa pé ní rasul amur al-islam nǹkan tó jẹ́ gbòógì tẹ́ gbọ́dọ̀ gbá lọ́wọ́ ọmọ ènìyàn tí ò bá fẹ́ sáyé wá òun ẹni kó jẹ́ mùsùlùmí tó bá wà wà ní islam tá a mọ̀ pé ó mú òkú islam dání wa àmúdùgù òkú islam náà ni àsọ̀lá yẹn pé èrò kìkì. àfihàn àfàṣà kí ìsan tẹ́tà àlàyé ọ̀rọ̀ yìí pé ó dàbí tẹ́ǹtì ni tá a bá fi òkú mu dání òfin ìpínjẹ tẹ́ǹtì pípẹ́ ẹ̀ náà ní islam àwọn ènìyàn tí ò bá fi irun pé dúró kò sí tó ń jẹ́ islam. bákan náà nínú pàtàkì ọ̀rọ̀ ọ̀run rẹ̀ ṣe àárò islam irun jẹ́ àwọn símbà àbí mọ́tò tá a fi mọ̀ pé àṣà islam lélẹ̀. anábìwá muhammad sallallahu alaihi wa sallam tó bá náà sọ̀hábà lọ́lú kan kẹ́ ẹ lọ bá wọn jagun yóò wá sọ pé ẹ kọ́kọ́ dúró náà o ẹ kọ́kọ́ dúró sílẹ̀ bá mọ́ bá yín ẹgbọ́n tí wọ́n pè ló ń bẹ̀. ìtura pé ní àmì táàbù pé ìlú ìlú Islam ní ká mọ ẹrí ló kúpè bìtẹ̀ ẹ pé ní oríṣiríṣi ìròrí àwọn àlàkárì ló wá fìdà àwọn ìròrí tí òjò mọ́ sí wa táwọn èèyàn lọ kó wá láti kó wọnú Islam lẹ́yìn àwọn èèyàn sọ pé ní tánàbí pè ní nǹkan ìdá àfimọ́ ní Islam yìí pé ń di sọ́kùn yẹn láwùjọ kò yẹ ká máa pè rún mọ́. inú nǹkan ẹ̀ṣà tó yẹ kí a rí nínú ìlú ìsìlámù bá ìlú yo ìsìlámù wà ń bẹ̀ òun náà ní wípé ní kàmọ́rí fún wọn pè rún. bákan náà nígbà Muhammadu asálá nígbà tí ó papòdà ẹgbẹ́ tí ẹ bá wà lọ́wọ́ gbà tí ẹ bá fẹ́ kú nínú téèyàn máa ń sàtọ́lẹ̀ ẹni tó bá wúwo tó tóbi lèèyàn máa ń sàtọ́lẹ̀ rẹ̀ fún yàn nǹkan báyìí lọ́wọ́ rẹ̀ wọ́n mọ̀ ní. ṣùgbọ́n àtúnlẹ̀ kíláà lẹ́bi ń sọ fún wa ń jọ́ náà sáré mi sọ fún wa pé ní àsọ̀láta àsọ̀láta wọ́n mọ̀ mọ́lá káfí àyèmánu kan. irun kíkí dọwọ́ yín ẹ̀yin ń mọ̀ mi. irun kíkí dọwọ́ yín ìmánà ìṣẹ́dùn sọ̀láta ẹ̀dún ní márùn kíkí lẹ́yìn náà wà mọ̀ mọ́lá káfí àyèmánu kan àti pé àwọn ẹrú tẹ́ bá wà lábẹ́ yín ó dọwọ́ yín ètò wọn dáadáa. tí a bá ní ká máa sọ pàtàkì irun ìyẹn gan tó ní jòkó táwọn àyà tó wá lórí ẹ̀ ní àbáwọn àdìsí ànábà Muhammad sallallahu alaihi wa sallam àbọ̀rọ̀ àwọn ẹni ìṣíwájú wa. ṣùgbọ́n torí àsìkò ká lọ wí pọ́ǹtì mi ó lè pe irun kíkí òun gan lójúlówó dọ̀tún. eléyìí kálíwì ọmọ ṣùgbọ́n àtọ́lá nǹkan tó dé gẹ́ni gbogbo àwọn àdìgúnmọ̀nù sáàdì kan àwọn ẹ̀jọ́ tó ti ṣíwájú àwọn ànẹ́bì tó ti lọ kálíwì tó dé nínú tọ́lọ̀ ń gbélé wọn lọ́kàn ìgbọ̀dọ̀ mọ́jì tó fi ń jẹ́ lẹ́sìn òun náà ní kẹ́kírun nǹkan tí wàá lẹ́sìn sìn ẹgbẹ́ tó bá fẹ́ ròyìn ìyẹn láwùjọ wáyé tó bá

gbọ́n tí mo fẹ́ ṣe látọ̀ọ́lẹ̀ fún ẹ. Ànẹ́ni ànàlá láàrínlá ìlà ànà nǹkan àkọ́kọ́ mi ọ̀ọ́dẹ́ jọ́sìn fún nǹkan mi o. Èmi nìkan lolùjọ́sìn fún. Fàbùdù ni nǹkan ẹ̀yà àmọ́ ìjọ́sìn fún mi. Wọ́n àti mi sọ láta yèdè kiri. Nǹkan àkọ́kọ́ tó bá sọ fún lẹ́nu ọ̀rọ̀ lókì. Nǹkan àkọ́kọ́ tọ́lọ́ sọ fún Adébíyàn Musa àlejò sọlá lẹ́yìn tó ti gbà tọ́lọ́ olùjọ́sìn fún tí ọ̀gbọ́n ìjọ́sìn fún nǹkan mi òun náà nínú. bákan lọ́lọ́run sọ fún Musa àti Harun ọlọ́run wà wá ìnà ilà Musa wà áhì asọ fún Musa àtọmọ ìyá rẹ̀ ti ṣe ha ní bòyú yẹ pé lu mísìrọ̀ tí ṣe lu kẹnu ẹbí bí àtàwọn ẹjọ yín wọ́n jẹ́ alùpùpù yóò ewa kébìlà ẹ wá tẹ̀lé yín ní ìdájú kọ bí tẹ́sí máa kírun wà kí mo sọ̀lá tẹ́sí máa kírun bẹ́ẹ̀. ilé ìtàlẹ́dì mọ́tà kálífà rò pé ìdí ń jẹ́jọ ti bọ̀ láti pèlẹ̀ nǹkan gbòógì ń bẹ nínú kíkí. bákan náà ni àlejò wa ẹ̀yìn sàlẹ̀ ìsàlám ibi tó ti ń sọ̀rọ̀ ń ó sọ bẹ́ẹ̀ ní fẹ́ rí ẹrù ọlọ́ọ̀ni mi àbárí àlìkìtà ọlọ́ọ̀ fún mi nílùú òfin ìdẹ̀sí láti kókó ló ti sọ̀rọ̀ ìkàlẹ̀ wàjà àlà ni ìnàbí yá ó ń tẹ̀mí lánàbí ọlọ́run wàjà àlà ni mùbáraka ní àyìnà màkùn gbogbo bí ti ń bá wà àyè àlùbáraka ni wà àwùsọ́ni bisọ̀láàtì wàzàká màdúntú àyà yẹ pé lópin ìgbà tí ìbá ti ń tẹ̀mí o ìtọ́lọ̀ ni kì í máa tẹ́lẹ̀ kì í máa kírun kì í máa yọ ìyẹn tànẹ́bí wa Isa alayhi salam mi ò pé ní ibi tó wà ń sin náà lóun làbó ti ń tẹ̀mí àti tí ó fi padà wálé ayé a nílò ipá wa Isa ti kú o kò kú ọlọ́run la gbé sókè ní ń padà bọ̀ mọ̀ọ́dún tó ayé àmọ́kù ìgbà tí ìbá ti ń tẹ̀mí ìyẹn ni pé tó bá padà dé òjò tí ó dé gan yóò ṣe déédéé ìgbà tí alimahadi ẹni tó jẹ́ mahadi tánibí lóyìn ẹ̀fọn ara ni ó wà lórílẹ̀ tọ́wọ́ wà lórí wáyà kan tó wọ́n fẹ́ kí irun àtúwá ń jọ náà màájú ti dá lọ pé ìsa ló ti sọ̀kalẹ̀ yìí ìsa yóò tún tẹ́yìn fún ìsa ìsa ìwọ náà nípa òkè fún wọn ìsa ló ti kírun lẹ́yìn wọn. àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́la àwọn àníbi ọlọ́run yókù náà tọ́lọ̀ ń sọ fún wọn bẹ́ẹ̀ ẹ̀rí sábàrò yàkó àti ìsìkà ọlọ́run yà nínú Ibrahim ọlọ́run ọ̀rọ̀ akúnà ẹ̀láwó ìsáàkọ̀ yàkúbà nàfílà yẹ pé akún fi ìsáàkọ̀ àti yàkúbù tọrẹ fún ànábì ibrahim wàkúnlá ń jà ánámìnà sọ̀lìhín ìkíni kejì wọn la ti ní ẹni rẹ wàjà ánáhùn àhímọ̀tà yàdúnà bí áwòrìnà àwa ṣe wọn òdodo àwọn ẹni ṣíwájú tán fi ní mọ̀nà wà áyìnà ìlẹ́yìn fílẹ̀ kàìrọ́ọ̀tì àwọn àtàtọ́lẹ̀ wọn pé ẹ máa ṣe dáadáa lórílẹ̀ ni o wà ìkọ́ọ̀lù sọ̀la kẹ̀sì máa kírun. sábà ń títà àwọn àlejò ọlọ́run ẹ̀yọ kọ̀ọ̀kan bẹ́ẹ̀ gbogbo ọlọ́run gbé wọn fún. bẹ́ẹ̀ ni àlejò dàrúd gẹ́gẹ́ tẹ̀ ní lẹ́nu hadith abdullahi ibn amr ibn al-aasi rọ̀dẹ́lẹ̀ àníwùmọ̀ tí àlejò ahmed ọ̀sán láǹkọ́ mẹ́rẹ́ ìpín ní irun tóbi ẹ̀fọ́ ànábì dàrúdù ń kírun ànábì wa sàlàyé bí ti máa ń kírun ẹ̀ bí ti máa ń lo òru wa Ibrahim alayhi salam onírọ́bì ìjàlni mùkímọ̀ sọ́lá ọlọ́run ṣe nílẹ̀ ẹjọ́ mọ̀ kí n wà mí zùrí yàtì àtàwọn mi ṣe nílẹ̀ ẹni tí mọ̀ kí n àtàwọn mi. bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ sọ fún àwọn ẹ̀rí mọ́ríyàm alẹ́ ẹ̀sọ́lá ọlọ́wà fúnánà ọ̀sọ́lá ń sọ fún nínú sùràtà alẹ́ ìmọ̀ràn pé yá mọ́ríyàm ìrẹ́ mọ́ríyàm òkùnú ti lè rọ́bìk máa ti náà ọba rẹ̀ wà júdi wàrkáì máa rọ̀ fìhìn kọ́ọ̀tì máa forí balẹ̀ máa rùsù pẹ̀lú àwọn tájẹ́ kí ni tí wọ́n kírun. àníbi ṣùgbọ́n bẹ́ẹ̀ ló ń tiẹ̀ tó tó ń ń pe àwọn ẹ̀jọ́ ẹ̀ lára tó mi ń kun létí pé ní àtọ̀lá àtúkà tààmúrùkà ànẹ́fìrùkà mà yá àrùkà kánà yá àrùkà àbáwùnà àwọn ànẹ́fù àlàfí àmúhánì náà mà nàṣà kí irun tó ń kí yòó di ọmọ tó ń ṣe mọ́ lọ́n sọ pé ní sọ̀rọ̀ lọ́wọ́ ń ṣe ò dáa lọ́n sọ pé dáwọ́ ti owó wa ṣe tó bá wù wá jẹ́mọ́ kí láwọn ẹ̀jọ́ rẹ̀ ń fìrò yẹn ìrun kíkí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ànẹ́fìrùkà nígbà tí òun ríṣẹ́ sin ẹ̀ tó ń wò látara yíyá yí ẹ̀sìn yìí ẹ̀sìn yìí ló gbọ́dọ̀ jẹba ní àṣà àtàwọn àrò tìbìlì ìjà tóun fi wọ̀ inú fi bísí lè mọ ìjọ tó wá ń gbà bá ìwé ẹ̀sìn yìí á ní irun tó fẹ́ kí ń jọ́nà náà nìrun áfírí gẹ́gẹ́ àwọn àfẹ́yìntì tuntun. eléyìí ó fún ẹgbẹ́ ní gbogbo àwọn àlẹ́bí ọlọ́run iṣẹ́ tó ń jólùjọ́sìn ọlọ́run lẹ́yìn tẹ́mọ́lọ́run lọ́kàn ìrún kíkí náà tẹ̀lé. ọlọ́run apáyé nígbà tó ń sọ fáwọn ọmọ bàálí israẹli pé wàá máa umiru ẹ máa wò wọ́n àwọn yẹ̀wúdí àti nẹ̀sọ́ látẹ̀ ń wò ní àpàwọn látẹ̀ kẹkẹ pé ilà àlìyá abudu lọ́ra ju pé kẹmọ ẹ̀sìn náà lọ. mọ̀kìlìsí ìnàlà òdìn sábà ti náà ikẹ́ jẹ́ kó jẹ́ nítorí tọ́lọ́run nìkan ọ̀nà bá kẹ́sì jìnà sẹ́wọ́ ṣíṣe. kẹ́gúrí fún òun bíi mú nǹkan ní ìmọ́lọ́ wọ́n yóò kí mo wàyútu zakat káńtì máa yọ zakat tó bá ṣe báyìí wà báyìíká dínú lọ́kọ́ yìí ma ìgbà yẹn tó tẹ̀sí. sábà wọn lọ fún mímu ká lápá nǹkan yìí yẹn fún ìdàkejì ẹ̀ tí wọ́n bá ṣe ń tà ń ṣe tá a wí yìí ń kọ́ wọn à sí ìṣẹ̀sìn. ó fi hàn pé ní irun kíkí nǹkan tó jẹ́ pínlẹ̀ nínú ẹ̀sìn ni látàrí àwọn ànẹ́bí ọlọ́run wa lọ́lọ́run wa fi pàmẹ́bí wa Muhammad sallallahu alaihi wasallam láṣẹ láì mọ iye ọ̀nà nínú Al-Qur'an ṣé ká mọ Eri. ẹ̀rí na ni wọ́n ebe efe pé ńgbà tá a láwọn ènìyàn náà kírun ń sìn. kí ló dé táwọn ń pè wọ́n kẹ́tùgbà Islam nípa àwọn náà nírun. bẹ́ẹ̀ ni wọ́n nírun nígbà tí àwọn ànábì yìí wà tó láwọn afọ àtọmọ apẹ ní àìhá ìṣe títẹ́ bí kí pàtẹ́lìkù àmọ́ na àlẹ́ ìyọ̀wò. ó yàtọ̀ sí yìí táwọn lénìí ṣùgbọ́n wọ́n sọ títí yìí fún wa rò pé nǹkan yìí wà lábìpínlẹ̀ wa ọlọ́run à ilé ìkàlìkìtà bàbẹ̀lẹ̀ ha àwọn aláǹfà kùránì fún àlẹ́bí lódodo kan lè mọ̀ bẹ́ẹ̀ nìyàlẹ́ gbogbo ń táwọn ẹni ìṣíwájú ti ṣe láti wá pé lódodo ara rẹ̀ lọ̀rọ̀ ń ta fẹ́nu báyìí wà ọlọ́run wọn fẹ́ dàrúdù kírun jẹ́ kí ti dàrú àbí ti isa wọn fẹ́ kí àbí ti musa kò sí kankan mọ́ kùránì ti jẹ gabalẹ̀ lórí ìtànẹ́bí mu wá ló gbọdọ̀ mọ ẹgbẹ́rún lẹ́nu. ṣùgbọ́n àtẹ̀lẹ́ ìkàlẹ̀ bá àmọ̀ pé ìrún kíkí ìfi ti ń bẹ nínú ìṣe ìjọsìn láti pẹ̀lẹ́ ní kódà ó jẹ́ pé bá a ṣe ń kí lọ́dọ̀ àlejò kan yàtọ̀ sí kejì. yẹ láti rí pé ẹni tí èyí bá kírun tí èyí bá kírun kò sí ìlẹ́sìn ẹ̀rí ẹni tí ìbá ti kírun kò tí ì lẹ́sìn alimam ibn qayyim rahmatulah alayhi wọ́n sọ̀rọ̀ bàbá yìí pé ní làyà tẹ́lifùl mùsùlùmọ́ àwọn mùsùlùmí ò ní apá ẹnu ànàtàkà sọlá tí mo kòrò dọ́ ìyẹn pé kí èèyàn fi ràn ọ̀ràn èèyàn lẹ̀ àmúdánù tó mọ̀mọ́ fi lẹ̀ sí èkì min ákọ́mi dùnú wà á ti nínú àwọn ẹ̀ṣẹ̀ ńlá ni. nínú àwọn ẹ̀ṣẹ̀ tó tóbi wájú ọlọ́run ni wà inna ismahu inda Allah àkọ́mù mi kọ́tì nẹ́ẹ̀f ẹ̀rẹ́ tó bá báyẹn ń sìn ẹ máa ń yàgbé dá apààyàn ní gbogbo àlànà kóra sẹ́yìn á ah, ó pààyàn subhanallah torí báwọn ọ̀pẹ̀ṣẹ̀ tó tóbi ni jẹ́rújẹ́rì lẹ́nu àdìsẹ́ kápẹ́lá kàwáàlù ya kí ni gbogbo alẹ́ ilé ayé táwa yìí tó parun àwọn ọ̀nà ìjọba ó yẹ wájú ọlọ́run lè kọ́ sí nínú ẹ̀sùn mú mi èdú pé kí ìyẹn pẹ̀lú mùsùlùmí kan lọ bẹ́ẹ̀ ṣe tóbi tó kéèyàn pẹ̀lú ẹni mùsùlùmí kan láì rò láì ṣẹ́ tí òkú fi mọ kó sì mọ́ mọ̀ pa kí gbogbo ilé ayé yìí parẹ́ ó fú yẹ wájú ọlọ́run ju kí ìyẹn pa mùsùlùmí kan lọ ẹ̀dín ẹ̀sẹ̀ wá pa wòní bẹ́ẹ̀ ẹ̀sẹ̀ wá tóbi tó ẹ mọ̀ jẹ́ kó yà yín lẹ́nu pé ẹ̀sẹ̀ tó tóbi jùlọ tó wá wà òun náà ni pé kí ìyẹn fi òun lẹ̀ láì kí ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ohun mi léyìí láwùjọ tó bá pàpàyàn apànìyàn gbogbo àwọn ẹni bíi lágbájá o tó bá ní lágbájá yìí kó níwò sí kankan ó pààyàn lọ. bákan náà wà á kábílẹ̀ àmúwárí àbí kówó jẹ lọ tọ́ba ẹlẹ́mi ó ti mọ wọn lépè a ní tí wọ́n ń ṣe dáa gbọ́n wọn tọ́ kírun jẹ́ burú ju tiwọn lọ wọn àjọ ọlọ́ bákan náà wà ní ismi zina wà sálẹ̀ kan ẹ̀rẹ́ tí ń ṣe zina ẹni tó bá lẹ́sìn lára tó nítorí ẹ̀sìn kò sí bí ó ti rà fẹ́ wó rẹ̀ ò ní tún sẹ́yìn abẹ́ni tí ń jalè onípàwọn ẹ̀jẹ̀ tó burú ni lórílẹ̀ ṣùgbọ́n jẹ́ ẹni tí ò kírun jù bẹ́ẹ̀ yẹn lọ níwájú ọlọ́run wàṣúrò bẹ̀rẹ̀ kábọ̀rẹ̀ tó ló ti tẹ ọ̀mùtí lọ kálíbà mọ ipò tí ìrun kíkí tó wà nínú ẹ̀sìn wa gbogbo ànábì ọlọ́run tá a ṣàlàyé wọn síwájú kírunkírun ni wọn irun nínú tọ́lọ̀ ń fi ròyìn wọn ni. alimami ibn taymiya rahmatulah alayhi àwọn náà sọ pé ní inna tarka sọlá mi nà sáré ẹ̀rí ẹni tí ó fi ìrun tí ò kí ọ̀rọ̀ ẹ̀ burú ju ti olè jíjà lọ ẹni tí ń jalè lọ. wàzáàni ó burú di onísìnẹ́ lọ. fàṣáàrí bùrùkánú ó lè burú di ẹni tí ó mutí lọ. wàhálà kìlọ̀ lè hàṣíṣà. ẹ̀rẹ̀ tó mu tó ń jẹ àwọn tó máa ń jẹbi sábà kábùn ọ̀dọ́ pàbọ́n sìn. ẹni tí ò kírun ìṣesí tiẹ̀ burú ju tàwọn ẹni yìí lọ. lórí pé ìrún ni yòóntà fi ń jẹ́ mùsùlùmí ni. àlejò muhammad sallallahu alayhi wa sallam inú hadithi tí ó fẹsẹ̀ nílẹ̀ hadithi buraida tó wà nù tìrìmìbì anamini al'ahdu lẹ́dí bẹ́yìnana wà bẹ́yìnà mùsùlá ẹ̀rí àdéhùn tó wà láàrin wa àtàwọn tí wọ́n yẹ tẹ́lẹ̀ sí ìrún náà ni ó fàmìntàràkàrà ẹ̀ tó bá ti lè gbé ìrún lẹ̀ fẹ́rẹ́ àkọ́dìkàkà ó ti ṣe kékeré tọ́lọ̀ ó ti ṣe kékeré. àgbẹ̀rẹ̀ àwọn àfa nípa ọ̀rọ̀ yìí á padà máa ṣàlàyé ẹ̀ síwájú ìgbẹ́ bá abẹ́ péye wa ni pé kò sí bẹ́ẹ̀ yóò ṣe fèrún lẹ̀ tí ò ti ní kéèsì náà wájú ọlọ́run ọba. ẹ̀rí àdìsí jáde tó wà ní muslim ó ní Muhammad sallallahu alayhi wa sallam òní bẹ́ẹ̀ náà rọ́jò wàṣíríkì àwòlùkúfò ìtọ́ wà láàrin yẹn àti láàrin kó ṣẹbọ àti láàrin kó ṣe kẹfẹ́rí sọ́lọ sáré kò sọ̀lá òun náà ní kó gbẹ̀rù òbí sílẹ̀ tó jẹ́ bá ti gbẹ̀rù òbí sílẹ̀ ó ti di inú àwọn ẹlẹ́wọ̀n náà nù ọlọ́wà fana ọ̀tá láǹtọ̀ fún alùpàtò lóhùn tó lómi ẹ̀ mùsùlùmí ọlọ́wà á kí mú sọ̀lá ẹ̀ máa kí mu. ẹ̀yìnwá látàkùnú mílẹ̀ mùsùlùkì ẹ mọ́ wàá nú àwọn kẹfẹ́ yìí táwọn lè kí wọn mílẹ̀ lè dín iná fọ́ọ̀rọ̀ kù dín iná wọn pẹ́ńpẹ́ǹtì wọn yẹlẹyẹlẹ wàkánù òṣìyà á nígbà dìjọ oríṣiríṣi olùlọ ẹgbẹ́ ìmọ̀lálẹ́ yìí fàṣọ̀n nǹkan kún pàtó mọ́ra tèmi ló dá tèmi ló dá ìgbọ́n náà ti rìn lókè wọ̀nyí kírun títa ló wá dánú wọn òtí tó dà ọlọ́run yìí wọ́n mọ̀ orí ìfẹ́ fàlà àtọ́ dà kọ́ wàlà àtọ́ la. ẹ mọ wò wọn àyè kí irun èyí ti gbá rẹ̀ wàlákin kásábà pàtàwálà wọn ọlọrun fi ni wọ́n sì yẹn yìí kó ti wọn ò fẹ́ yẹn fèrí pé tó pé náà bá fún ọlọ́jọ́ bẹ́ẹ̀ ni àlùkìyàmọ̀ ọlọ́run yẹn wọ̀ ọjọ́ tí ọlọ́run bá wá tó bá sí ẹ̀rọ bá sí eléyìí náà hadith táwọn afá àbí àyà táwọn afa ń lò pé ọlọ́wọ́ wa ta'ala tó ní ni àfá àwọn àjùmọ̀ tẹ́sílà kò dẹ́ pé ìbẹ̀yẹ kọ́ la fẹ́ lọ àwọn tó fẹ́ pé ọjọ́ bọ́rọ̀ náà máa ń pé ní ti o àwọn ìwádìí ọjọ́ kakọ lọ́wọ́ bó ń fi ojúbọ ẹ̀. wọ́n yìí àwọn ẹ̀yìn náà sojú wọ́n máa sọ pé ìwọ́n àforí balẹ̀ fọ́nrán lẹ́ni aláyẹ tẹ̀sí rún gbọ́n ní lédè káàṣì àtàn àbùsọ̀rùhùn tẹ̀rẹ̀ àkùnfìlà ojú wọn kọ̀rẹ́ lọ́wọ́ wọn yẹ pẹrẹ wàkọ̀dì kánú yòdì àwọn ẹ̀yìn náà sojú wọ́n mú sàlìmọ́ òdùnkún àfẹ́rẹ́ ọwọ́ láyé tán lálàáfíà láyé ní kákìrún wọn kì í àti ṣe ń kẹ́ iná nínú òmìnirò pé kèfèrí ni wọ́n ó yẹ pé ìṣe ti kèfèrí ìṣe ti àìkírun kìí ṣe ti ti mùsùlùmí tí ó mọ̀ tó ń ṣe. ẹ̀rí tí a bá ń káwọ́ ọ̀nà mi nínú Al-Qur'an kẹ́yìn alìsẹ́rọ̀ wa fana àtàlà tí wọ́n ti ń sọ fún wa ń pa àwọn akèfèrí wọ́n jọ gbé ga kìá náà. ọlọ́ni tí àwọn ẹni eré sábà bí wọ́n pé wọ́n ń sàlákà fún òfin ìtàkà inú náà sákọ̀ọ̀ lẹ́wà yìí kí ló sùn yín débẹ̀. tẹ́lẹ̀ yìí jẹ́ ní mẹ́lẹ̀ ní. kọ́ọ̀lù lámùnẹ́kùnmílẹ̀ ni mùsùlùmí nǹkan àkọ́kọ́ sẹ́kọ̀ọ́ tọ́ka sí pé àyè kírun ni. èyí láyà táwọn àpá máa ń lò pé ṣé ìrún sani ákì fáwọn èèyàn ló jẹ́ fáwọn kèfèrí náà látọ̀jú ẹ̀ka mọ́kànlá yó àti bọ́gibọ̀ pẹ́ẹ́lí fáwọn èèyàn ni ó jẹ́ fún wọn. àádọ́rin èèyàn ló jẹ́ pé àwọn polówó ṣẹlẹ àwọn ẹtú tó ṣẹlẹ àtọ́nà ní ká mọ ẹtì ọ̀rẹ́ yẹn ló jẹ́ fáwọn náà ìyẹn ló fa nígbà tí wọn kírun nígbà tó lọ sọ pé kílódé yìí wà láyé tẹ wà yìí iṣẹ́ kọ́kọ́ fi tẹ́ náà ní pé àyè kírun ṣùgbọ́n tí wọ́n lọ kọ́ dé bá ọkọ̀kùnrin fẹ́ kọ́kọ́ gbẹ̀sì náà wọn náà ní pé lórí kẹta bá kí àní ìgbà lọ́wọ́ wọn ṣùgbọ́n kò ní ìfẹ́ ṣùgbọ́n ẹni tí èdè mùsùlùmí àkọ́kọ́ pé pé kọ́kọ́ gbọ́ náà bá gbọ́ ná torí pé ọlọ́ọ̀ni wà mọ́ mọ́ ní àhùn àtúkù padà nínú ọ̀nà pàpà ọ̀tùkùn gbogbo kìrà kìtà sẹ́ni ṣe ń sẹ́ni lójú ọ̀nà tó náà kí ló fàtà gbà lọ́wọ́ ọtún wọn torí pé ọ̀nà ń ṣe kìrà kìtà ọlọ́ọ̀ni ilà anahun káfàrú bi lá wọ́n kọ́lá ẹni tí ó bẹ̀ ní sábà kọ́ lọ pé kó bẹ́ẹ̀ tìyín omi ní pẹ́ẹ́lú ẹ̀ sọ̀rọ̀ ẹ̀yẹ̀ lórí ẹ̀. ọlọ́wọ́ kan náà kára tó fọwọ́ pé ní màá káàrẹ̀ ìlú ṣìkìn ẹni tó bá ti wà ní tèsí ẹ̀bọ tó wà kò tọ́ fún àyà amúrú mọ̀sáàdì dàwọ́ kama wáyé ọlọ́run ṣàhìdínà àlà àǹfùsíní bìlùkọ́kọ̀ sẹ́nẹ́tì màá bá àwọn èsì mùsùlùmí subhanallah táwọn olóṣèlú wa fẹ́ẹ́ ṣe tán wọ́n yẹ kí wọ́n yà kọ́míṣẹ́ wọ́n yẹ kó náà lọ mọ́ṣáláṣí ẹnu náà ń bá kú tí ẹ bá ṣe mùsùlùmí ọlọ́run ní gbà tọ́lú náà mọ̀ fún ẹ ṣe mùsùlùmí ọlọ́run wò lára ìka hàmìtọ́ ti àmọ́ ẹ̀dùnkùn gbogbo irú àwọn ẹni báyìí ṣe wọ́n bàjẹ́ gbogbo fún wọn fún wọn ṣe. bẹ́ẹ̀ ni pé ní àápapọ̀ wọn sí Islam yìí omi ni pé ní irú ètòràn yẹn lórí wọn. torí tí ò bá ti lérun kò ní kò ní ọlọ́mọ asọ́nà àtàlà jẹ́ kó yé muhammed tàbí pé ní àwọn kèfèrí ọlọ́run fún wọn ní ìgbèdéke nílùú mọ́kà nígbà tọ́lọ́ ti ní kí ìlú mọ́kà kọ́kọ́ àwọn mùsùlùmí lẹ́yìn ọdún kẹjọ tí fásitì mọ́kà tẹ̀lẹ̀ gbàtọ́ wá di ọdún kẹsàn-án tọ́lọ́ ọ̀gbọ́n tó látò sáwọ́ àkàlẹ̀ ọlọ́run asọ́nà àtàlà fún wọn ní ìgbèdéke pàápẹ́ ní àwọn kèfèrí o gbogbo tọ́mọdé ní pátipàti káfí oṣù mẹ́rin péré la fún wọn kẹfì kóra kó nílùú mọ́kàlì torí pé mẹ́rin ni. ọlọ́wọ́ sọ̀rọ̀ náà tábà ń fọ́pọ́n nígbà fún ọ̀sán sọ́lá pé báyìí sàn sọ́lá bá àṣìkòrò lè fẹ́ràn. táwọn oṣù ọ̀wọ́ bá ti lọ àwọn oṣù ọ̀wọ́ táwọn náà ti mọ̀ oṣù mẹ́rin ni nínú ọdún ìyẹn ni rọ́jà àti tòlùkọ́dá. Eh, tòlẹ́kẹ́jẹ́ àti muharram tó táwọn oṣù àwọn ibà ti lọ fàkúndùn ní mushrikin haythu wajadtumuhum máa kẹfìrí àwọn ẹlẹ́bọ̀ gbogbo bí tẹ́ bá ti rí wọn ẹ bá wọ̀ yájà. tó ibi náà lákèsí àlèrán márùn mi náà sálẹ̀ fẹ́ pa ogun kẹfìrí subhanallah. ìwọ ọmọlú ń sálẹ̀ ti kọ́ ọdún lọ́dọ̀ wọn kọ́ lọ́n tó fún ní irú àtẹ yìí. ìgbà tó lọ́ra tó wẹ̀ ni. ìwà àtọ́lọ́run náà yẹ kó ayé jọ ládùúgbò gbogbo kékeré ẹ̀fẹ́ wọn mọ́. àfàìmọ̀ pé pé ń tẹ́ gbé dání ẹ̀gẹ́ ẹ̀gẹ́ ní ládùúgbò yẹn mọ́. ọlọ́run sọ fún àníbà mùsùlùmí ọ̀túnlá pé tẹ́ bá ti rí wọn mú wọn. ẹ̀rọ kiri káwọn káwọn ọ̀nà àbáyọ. wàkúrò láwọn wọn là lọ́ọ̀rì sọ ẹlú bọ́ọ̀lù wọn gbogbo bí tẹ́lá fẹ́ gbà ọlọ́run apalẹ̀ ẹgbẹ́ pani ntaàbù tọ́wọ́ wa kú bá tọ́láwọn ò ṣe kékeré mọ́ tọ́láwọn máa ṣe lọ́wọ́ wà á kọ́ ọ̀rùn sọ́lá táwọn ń kírun ọlọ́run kírun sí o wà á ta òòsàká tẹ́sí yan sàká fàkàndù tẹ̀lé ìlànà ìgbà ilẹ̀ tó wà lè fún ẹlẹ́. ìyẹn nínú àyà kan nínú sáàtù táwà sábà lọ́dún tó àyà kan ọ̀kànlá ó tún jọ bẹ́ẹ̀. tọ́lọ́ nígbà tó bá tún wá tó bá tún kírun fa ìfúwárò kò fi dín ìgbà ilẹ̀ tó dọmọ ya yín lẹ́sìn wọn èyí sọmọ ẹ̀yà yín ìtọ́nà pẹ́ni tí èyí kírun èyí sọmọ ẹ̀yà yín. lórí ká ìfọmọ ẹ̀yà bínibíni ìyẹn ti ẹ̀ sí ìkọ́yà tó jẹ́ kékeré èyí orí bi dàá sí. ìfọwọ́mọ ẹ̀yà òdodo tọ́lọ̀ pé innamal mu'minuna ikhwa ọlọ́run lọ́mọ ìmánì ọlọ́sì àtúrẹ̀ káwọn afáàní bàlájà pé ìjọ́mọ̀ ìyá ò pé kéèyàn ní ìmánì kó nígbàgbọ́ lára lọ ara ó sì fi fún yẹn náà máa jẹun. gbogbo àwọn tí a sọ yìí òfin yẹn pé ní irú kíkí nínú ojúṣe wa ni tọ́lá ti gbọ́dọ̀ fi falẹ̀ a gbọ́dọ̀ fi rárẹ̀. tá a bá fẹ́ wà lórí ìsìláàmù tó dúró déédé. ìyẹn náà fi fi ìgbà kẹsẹ̀ lẹ̀ fún wa láti mọ́kìrun àfẹni tó rí rẹ̀ bá ti yí tí òun ẹni ń ṣe mọ́lókù àfẹntó lọ fún nígbà láyè bóyá kò mọ ẹni tó ṣe orí rẹ̀ ti yí àfẹni tó sùn ìmọ̀tẹ́ yorùbá sùn ó rẹ̀ mí ni ara ń mí ni mo wà lórí ìrìn àjò mi ọlọ́run gbé ní fúyẹ́ ni kò ní abilẹ̀ ká lè bá àwọn bó ṣe wúwo déédé ọlọ́run bá tẹ́ ibi lẹ́ni tí òjò di déédé ọlọ́run fàwọn ìlú ni mùsọ̀lì gbogbo àwọn tí wọ́n ti rú gbogbo ẹ̀ka sí fàwọn ìlú ni mùsọ̀lì alẹ́dínà wọn à ń sọ láti ní sàhùn àwọn tí wọ́n ti rú gbogbo ẹ̀ka sí tí wọ́n ti lásìkò ẹ̀ ọlọ́run tẹ́ ibi wọn. ìkànnì ọlárúbáwá ayé ayé lórúkọ rẹ̀ rẹ̀ torí pé yóò máa tẹ̀lé àwọn mùtàkàbẹ̀ àwọn tó fẹ́ jẹ bẹ́ẹ̀ yóò máa fẹ́ gbọ́ nǹkan mí yẹn bẹ́ẹ̀ ni. àìpẹ́ ìṣe tí àwọn onífẹ́ nínú bá tún lò so ètò bá ti bá wọn lára mu náà rà mú. òun á sọ fọ́ọ̀rọ̀ rẹ̀ lórí pé ọlọ́run ti ṣépè láwọn ẹ̀tẹ́ ń kírun ọlọ́run pàwọ́ ìlú lílù mùsọ̀lì. ó wá ń sọ fún ọ̀rẹ́ rẹ̀ wípé ní o jẹ́ ọtí lọ jẹ́ àfihàn lẹ̀. ó wá kọ́ lórí pé má bọ́lá nbọlọ ti nínú kùránì pé ọlọ́run ọ̀wá ìlú ni mùsùlùmí kí bínú ọlọ́run kí ya ọlọ́run kó máa bá àwọn òbí wà ìnà máa kọ́ ọ̀là wá inú ni mùsùlùmí ṣùgbọ́n àwọn akírun lọ́lọ́sùn ṣùgbọ́n ṣùgbọ́n kò ń sàwọn akírun lásán àwọn owó alẹ́ nínú àǹtọ̀lá bínú fàràwọ̀ àǹtá ìkírun bó ṣe yẹ káàkiri. eléyìí ó yẹ ká tó gbọ́ yé nípa pàtàkì irun. àwọn ẹbí ò sí bó jẹ ẹkẹ́ kí gan tí wọ́n ti lásìkò ẹ̀ ọlọ́run ọba fúnra wa tààlà obìnrin fún wọn. ìlà àbọ̀ tó wọ́n sọ̀rọ̀ táàríkù sọ̀lá onírànrẹ́ ni ẹ̀ẹ́dọ́bìnrin rẹ̀ kò líyà lóbi ibi tí ò tiẹ̀ ti rárá wà ẹlòmíì náà ń kí ṣùgbọ́n bí aláìkí ni. tó bá ti lọ́nà tí yẹ kó gbà kí gbígbà pé kò kí náà ni. àlejò àwọn àdìjẹ tó ti rún kí tó kírun tẹ́tọ́ la mẹ́mi ní eréje fàtọ́lì fà ìmẹ́ta làǹtòsọ lè ọ̀ tí kírun. torí wípé ní nínú sẹ̀rí àárín tó yẹ pé téèyàn bá ṣe báyìí á ti dì mọ́ta ìyẹn pé ní ó ti pé àdéhùn tọ́nà ni kò ṣe kódà fún bá kù díẹ̀ káàtó wáńgá kò tún kò ní túrù yìí kí o ṣùgbọ́n ó sì ti kírun. ṣùgbọ́n ní alẹ́ ti dá padà ó ti lẹ́ẹ̀kejì ó dá padà ó ti lẹ́ẹ̀kẹta ó dá padà àdìsí tí a bá ń ronú sí ẹ ká máa bẹ̀rù jẹ́ tọ́tọ́ àti àdìsí ń tẹ́ni tó kírun yí padà tó kò tí ì kí ó sì ẹ̀ka ní oṣù nìkọ́nù táwọn sọ̀hábà pé irú tí sọ̀hábì yìí kí ń jọ́nà àfàìmọ̀ tó mọ̀jà ju ìwọ ọ̀pọ̀lọpọ̀ yẹn tán kílè ní lọ àdìsí ti dà padà ẹ tó bá ń kírun bẹ́ẹ̀ yẹn tí ò bá jáwọ́ tó bá fi kú tẹ́tọ́ ọ̀sẹ̀yìnbá fún yàmán rọ̀dí àlàáni ọ̀rọ̀kùnrin kan tó ń kírun gẹ́gẹ́ tó máa lọ sàmì bọ̀kárì àti sinanu nàtàlì ọ̀rọ̀kùnrin kan tó ń kírun òrùkú dáadáa òtújúri dáadáa onídàájọ́ ọ̀sẹ̀ ń kírun rẹ̀ bọ́ọ̀sì ń kírun rẹ̀ rè wọ́n rọ̀ pé wà ní mísà ọba lè kú lórí tó ń ṣe mísà àlà fitirati gẹ́rọ̀ lẹ́sìn ìlànà míì tí ò bá ń tọ́nà ń fi dáná bí dìde nà kúlé lórí o ẹni tó ń kí tí ò kí dédé nù àbí ẹni tó ń kí tí ò kí ló jẹ kó kí ẹni tí ò wá fi rárá ń kọ́ fóònù ní títí ṣe ó ṣe rí. ẹ̀rí ìmọ̀lùmọ̀ sẹ́yìn ní arákùnrin tó la àlè wọ́n sọ̀rọ̀ kan ó sì lágbára ẹni láàyè júùsù lè áhàdìn kò tọ́ fẹ́ni kankan ọ̀rọ̀ tí bàbá sọ yẹn fẹ́ tó bá gbọ́ lóga yóò fi hàn pé gbogbo èèyàn ló kó sínú orí mẹ́tìrà náà lò kò tọ́ fẹ́ni kankan bó tiẹ̀ kó rí ṣùgbọ́n bàbá wa tún fẹ́ ká gbọ́ yí dáadáa ṣe á yọ àtọ̀rọ̀ sọ láàtàn náà rárá ìlà lẹ́yìn kéde pé kéde ti rárá tọ̀pẹ́ ló fẹ́ tọ́jú orúkọ tó ti bí ẹni tí ń jẹ gbogbo ẹ̀kọ́ àdínwó òru tó wà á ti kílẹ̀ bí mákèdéré òun á ti lè ṣógunlé ẹ̀rí iṣẹ́ iṣẹ́ là ń ṣe ló fún adé bẹ́ẹ̀ kò tọ́ mílẹ̀ àtìgáàrí gbogbo ìkéyìí iṣẹ́ tọ́ba àtàwọn ẹ̀ṣẹ́ bàbá rẹ̀ pọ̀rọ̀ yìí ṣe pàtàkì iṣẹ́ sọ yìí ti tó pé gbogbo iṣẹ́ tọ́ba ti bára rẹ̀ fi kó sábẹ́ wọn àbá tó wá ṣàlàyé wọnú káfílẹ̀ máa gbọ́ yé. fẹláàlì hasbin bóyá bẹ́ẹ̀ ni ọdún tó ń kéré oko rẹ̀ àgbàdo yóò ní lógó adẹ̀bí sì ni abakini ẹ fi àgbàdo yílẹ̀ à òní yàtọ̀ ẹni ìlú eléyìí ò tọ́ láti gbà yín lágbè láti fi mákìrún kásùpẹ́ sí lọ wàlá lè hàrìsìn àbọ̀tì ẹranko ni wàlá lè sinà à ẹ̀rì ìwọ́ tó ń ṣe nǹkan fọ́níṣọ̀ ní bíríkìlà ní ẹni tí ń ṣe bàtà ní gbogbo kẹ́kàlùkù máa ń kó ṣe kò tọ́ fún ẹni bẹ́ẹ̀ kó lọ́wọ́ lẹ́yìn ìjà náà bá kódà kan ní jámẹ́bà la ìtẹ́nu ló fi tẹ́tí ìsìn fẹ́ ọ náà ní káṣíìn ní nínú ẹ̀gbìn tó ń tẹ́gbìn yẹn tó ọ̀bá rí ọ̀nà tó fi sàlọ̀ aláwọ̀ á wá ọ̀nà gbogbo ọ̀nà tí ó bá rẹ̀ lọ́rùn gbàgbọ́ sàyámọ́ ó rò gbọ́dọ̀ jẹ́ kí òun gbọ́ mẹ́ lọ́wọ́ gbèlè tó wàá filẹ̀ òde kì. wọ́n láyìn lè dá àbí ẹ̀ẹ́dúwà lára o wá wà láàyè kan àti lọ kéńjì aṣọ àsìkò ìlú ọ̀tọ̀ kò tọ́ kí mi ẹbọ wẹ lọ́wọ́ wà láàyè tó yìí àbẹ́yẹn ti ń dẹ́dẹ́ bí wọ́n ti kẹ́ àwọn ẹ̀rẹ́ kalẹ̀ pé àti ah, bá fún mi kíní yóò mú kí n tó dé àbí kíní yóò lè kọjá yóò lè kọjá náà ni o wà láàyè láhàwí èyí ló wá wọ́pọ̀ láwùjọ wa àbí nítorí eré ọ̀ntàlúdò ọ̀ntàlúdò. àwọn bọ́ọ̀lù subhanallah ìgbà tó lọ́n ti sọ̀rọ̀ ọ̀rọ̀ àwọn ń pa àwọn ẹni ìṣíwájú wa fún àwọn òṣìṣẹ́ àwọn ẹni eré ọlọ́sọ̀rọ̀ ọ̀pọ̀ àwọn sátò mọ́ríà ọlọ́ni pàkàlà pàmì ìbáàdì mọ̀kálìfún ṣùgbọ́n gbà tó ń lọ sọ́rọ̀ àwọn èèyàn jẹ́gẹ́jẹ́gẹ́ kan lẹ́rọ̀pọ̀ wọn nínú sẹ́tẹ́kọ́sẹ́ náà ni pé àdó ìsọ̀lá àtà fún èyí kàánú fún àìpẹ́ ní tí èyí kàánú fún ìyẹn burúkú níwájú ọlọ́ wà sọ́rọ̀ àwọn ìṣàwọ̀ àwọn nǹkan adùn ní nǹkan kú bá jùmọ̀ adùn ẹnu adùn abẹ adùn owó táwọn bá wà wùjọ wa ilé ní nǹkan yìí ló pọ̀ jù tẹ́gbẹ́ ní yóò mọ fẹ̀yìn jẹ láti mọ ìṣètò lọ. ṣùgbọ́n àwọn ẹni eré nínú ṣe tí wọ́n tó gbogbo bí sọ́dọ̀ àwọn ẹ̀ ní fojú ṣe ìṣeré lọ́sùn mọ̀ pé ń jẹ́ mùsùlùmí sọ́nà ọ̀tá aláwọ̀ yẹn mùsùlùmí gidi nínú sọ́ọ̀tún náà rìjáàlù èèyàn kan láàtò lè yí ihim tìjára tún wà lábẹ́yìn wọn àǹdékèrè là ẹ̀yìn à ń ta kíta kára àtúnkọ́ bí wọn láti mọ ẹ̀rọ ẹtí ọlọ́run ẹ̀rọ mi tó bá ti dé di bísínẹ́sì ẹ̀kọ́ rẹ̀ ti ọlọ́run lọ́wọ́ bọ́ ọlọ́run bá lẹ́bi bàbá ọba àyàlọ́gà bísínẹ́sì ni bí ẹ bá ti lọ́gbọ́n tó ní mùsùlùmí gidi ẹ̀ tẹ̀yìn tó bá ti tó bá ti yẹn tán àwọn àgbà mọ́ṣáláṣí gbogbo òfin tó de iṣẹ́ bá wà ìdí ọjà tó báyọ̀ gbọ́dọ̀ lẹ́sẹ̀ pa ilé ìlú sọ ilé ìlú sọ. wàá iṣẹ́ rìn sọ́lá bákan náà kò gbọ́dọ̀ tajà rajà kó gbàgbé èrú kíkí. kò gbọ́dọ̀ tajà rajà kó gbàgbé èrú kíkí. nínú tí yóò ń sọ̀rọ̀ ṣùkánàlá ibi tó ní wọn ti ń kẹwàá níbi ìdílé àwọn ìpàlẹ̀ sí wàlá lè kéde má ṣe kò sáàbì kó kọ́dà ẹ ṣe kò wá náà sílẹ̀ ní amákirun àwọn kan fún àwọn ṣéwù lọ́wọ́ ni gbogbo eléyìí náà náà fi ń kó yẹ̀jẹ̀ lẹ́nu. ó gbà pé fóun máa máa ṣéwù gẹ́gbà fóun máa kírun olóra ju fóun kírun lọ. ibùdó ní àwọn ọmọ pọ̀lú ìpè ní wàlẹ́ ìta lìmọ́ẹ̀lìkì kò tọ́ fún ọ̀gá kan àyẹ̀mú náà àmọ̀mọ̀lóka ó pọ̀ fún ẹni tó jọ mọ iṣẹ́ rẹ̀ ìwọ́tọ́ ọlọ́mọ iṣẹ́

iṣẹ́. ọ̀pọ̀lọpọ̀ wa yìí gbàgbọ́ wa ló kéré báwo ló ta bá dúró tó fi hàn náà kákìrún lásìkò rẹ̀ káṣe ń tó yẹ káṣe ní ó kọjú wa eléyìí ò sì rí bẹ́ẹ̀. torí pé olóòwò sàánù ọ̀tà ala ó sọ fún akínú àwọn èèyàn tẹ́tì lá wíwẹ́ ń bẹ́ kẹ́ni tó bá páyọ̀ ọlọ́run ìpáyọ̀ ọlọ́run náà ní pé ní kíyẹn dúró tó fi ọlọ́run ara ètò ìjẹ́ gbòógì inú òfin náà nìró kíkí yẹ̀jẹ̀ aláwò màkàrà jàǹdù bọ́nà bá fún mẹ́ẹ̀mẹ́ ọ̀gá tó ní ọmọ kírun ibi iṣẹ́ kọ́mpìn náà ti gbà kó kírun kúrò ń bẹ́ olóró sọ́nà àbáyọ fúnra wa yẹn rẹ̀ tó kú hú mẹ̀háìsìlà àyàfẹ́sẹ̀ ibi tó ti ro kàn láti kiri ó ti wá ìjọ náà ní ká mẹ́tẹ̀ síwájú lọ́rọ̀ ayé wa. mọ́kànlọ́kọ̀ náà ló máa ń dán mẹ́tẹ́lẹ̀ yìí ẹnu náà máa ń bẹ̀rẹ̀ pátá wa sẹ́yìn kẹ́tí ó ti tó kẹta lè fi jámù ẹ̀sìn máa ń jámù wà báyìí. a gbọ́dọ̀ dúró tó fi ẹ̀ torí káàdì ń jẹ́ mùsùlùmí lẹ́nu ọ̀rọ̀ pọ̀ lórí ilé ìjà tirẹ̀ lọ́sọ́gẹ́lẹ́ bí àsìkò káàlù àgbọ́yé àwọn àpá lórí ẹni tí ò kírun. kẹ́lẹ́ bí àwọn sọ́ọ̀sì mi sọ síwájú ẹni tí ò tí ó gbà pérun wà ní abẹ́ ẹni tó jẹ́ wípé ní ó gbà wà déédéé. síwájú pé ẹni tí ò kírun ńláńlá níwájú ìbánupọ̀ wà lórí yẹn pé ẹni tó gbà pé mo ò sí kìí ṣe mùsùlùmí. ẹni tó wá gbà pé òun wà ṣùgbọ́n kìí kí déédéé àbí kìí ṣe kí rárá ṣùgbọ́n gbà kó wà. àárín yìí wá ní ìyàpẹ̀ ẹnu wà láàrin àwọn àfẹ́sìn. sọ̀ká bá àárín yíyé kò sẹ́yìn tí ó pèlè lẹ́sẹ̀ ńlá ṣùgbọ́n ẹ̀sẹ̀ ẹ̀yẹ tó ti di kèfèrí àbí kèéṣe kèfèrí lẹ́nu tó pera rẹ̀ mùsùlùmí yàtọ̀ sẹ́ni tó lòdì wo ìyẹn kèfèrí odindi nìyí o kódà tó pera rẹ̀ mùsùlùmí. ṣùgbọ́n ẹni tó yẹ pé ní mùsùlùmí ni kèékìrun ó pera rẹ̀ mùsùlùmí kèékìrun kí ni ìdájọ́ lórí eléyìí àwọn àǹfààní ẹ̀sìn pèsè méjì lórí ẹ̀ gbogbo nígbà pé ẹ̀ṣẹ̀ ńlá ló rọ́dù ṣùgbọ́n tó di kébèrè àwọn òpin àkọ́kọ́ ní kébèrè ni kébèrè lẹni tí èè bá ti kírun látara àwọn ẹ̀rí tá a ti sọ díẹ̀ fúnra wa síwájú nípa pé ní irú gan-an ni òkú ẹ̀sìn ẹni tí òwò bá ti ti kírun ó ti wú ẹ̀sìn rẹ̀ nánu nígbà pé kébèrè ni ẹ̀rí ní ń tàkà fúnra wa síwájú ṣùgbọ́n àwọn ẹ̀rí ní ìtàkùn fi kún inú rẹ̀ ní hadith àti sàáyé lè kó dèrè rọ̀díàlà ayò ẹni arákùnrin kan wá bá nàbẹ́ Muhammad sallam látara nǹkan tí àlè tẹ́ǹdì nílùú yámọ́ ní sànàbẹ́ Muhammad nínú nǹkan tí wọ́n gbà gẹ́gẹ́ bí nǹkan àwọn mùsùlùmí ní ojúṣe wọn bóyá sàkánà àbí nǹkan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ anabi wa ń pin anabi wa ń pin arákùnrin kẹta tó bá rẹ pé ìtẹ́kẹ̀lá fáyọ̀ ọlọ́ lábàá pé ní ó àkíyèsí anabi pé anabi ò pín nǹkan yẹn bó ṣe yẹ kó pin oníkàlẹ́ mi fáyọ̀ ọlọ́ anabi sọ pé wáyé hà kí ló ń ṣe é aláṣọ àhàkùn náà tààlà àyẹ̀tẹ́kẹ̀yà wá kí ni gan kọ́ ni mò ń fi lẹ́tọ̀ọ́ lórílẹ̀ sípayọ ìpayọ ọlọ́wọ́n bá yín tí wọn kó kò sí bó ṣe páyọ ọlọ́wọ́n bá tó òun tọ tànúbì lẹ́yìn ìyẹn lẹni tó ń dá dáadáa lè lọ́rọ̀ ẹ fi léwu pé tó bá ti lọ mú ẹ̀sìn kan wá ìtumọ̀ pé ní èmi tó fẹ́ páyà ju ànẹ́bì lọ́rùn ọ̀rọ̀ tó sọ yìí ó bí káyọ̀ tó ní wàlí rọ̀jàlá àni ó bí nínú fílẹ̀ fi ń bẹ́ ọlẹ́ àníbi ní fílẹ̀ làálàó ányákú náà yóò sọ bóyá ó ṣeé ṣe kó mọ kírun irun lànà bí wò ń jọ náà bóyá ó ṣeé ṣe kó mọ lékè ní kó mọ kírun àwọn ẹgbẹ́ kò ń kírun ìtumọ̀ pé ní kékeré ni. káyọ̀ ló tẹ̀síwájú pé àìlèyẹ tó ń kírun lẹ́dọ̀ ọ̀rọ̀ ọ̀nù ẹnu rẹ̀ ó yàtọ̀ sí tó wà nípò ẹ̀ àlébi ní fílẹ̀ torí pọ́nà òpamílà jẹ́ kí n la fún wọn nítorí bá fi hàn náà ní ó ṣe ti kó mọ ìkírun ẹ̀rí kanu pàpẹ́ irun ló ti ń fò ẹ̀ gẹ́gẹ́ bá fẹ́ẹ́ ti ṣàlàyé lé bákan náà ni àdìsí ìyá ọmọ sálámà rọjò lọ àníhà ó ní àdébà muhammadu asọ́lá ó ń sọ fún wa pé ní iná òsà yùtàmẹ́lò àlẹ́ ìkùnkùn mọ̀rọ́ àwọn olórí kan wà fẹ́ẹ́ padà àtijọ́ lórí lẹ́yìn lórí pàtà àrífóònù ẹ̀rọ àìdá fẹ́ẹ́ ti tẹ́wọ̀ ká ìdá ilé wà tún kìrúùnù ẹ̀rọ ọkọ̀ fún wọn. àmì ní pàmòní àǹkà ẹni wá ní tí wọ́n ṣe tí òdà tó bá kọ́ pàkọ́dé báyà òun ti bọ́pá bọ́sẹ̀ bí àìdá wọn. ṣùgbọ́n kíkọ náà ní ẹ̀kọ́ táwọn bá fẹ́ ti ń ṣàlàyé fún wa oníbàásí máa ń kọ́ nǹkan kó lórí. wọ́n ló ń ká ìra ẹni tó bá kọ́ ọlọ́kàn gbọ́dọ̀ òjò ṣe kò tó kọ́ fún wọn. wọ́n bá ń tẹ́ni fakọ̀dé kalin, òun náà bọ́pá bọ́tẹ̀ bí ẹ̀sẹ̀ ńsẹ́ni ẹ̀ ń ṣe. wọn láti mọ ọ̀rọ̀ bí àwọn sábà àtùgbẹ́ tó bá yọ wípé tó ń ṣe ìdá tó ló ti ń tẹ̀lé wọn lórí ẹ̀ òun náà jọ mọ̀ ẹ̀pín ẹ̀sẹ̀. bàbá mi bá wọn níbi kan àwọn bàbá wọn pé ní àjẹbáwo lórí báyìí bíi kèké nínú tó bá ti ń ṣe báyìí kí làwọn ti sọ fún wọn ẹ wọn lẹ ẹ bá wọn já o mọ̀ ọ́ sọ́ọ̀lù mọ̀ ọ́ sọ́ọ̀lù ìkùnà lóhùn àti wọn bá tó tọ́ba ti ń kírun. ìwọ́n yà wọ́n fi mọ́ àwọn ọ̀rùn fi kún sọ̀lá tọ́ba ti ń kírun fún yín. ó rọ̀ pé irun náà lànàbí tó wọ́n mẹ́tí wọ́n pé tọ́ba ti kírun mọ́ àlè tàkùn tó láti rí àdìsí ìbádẹ́gùn sọ́mi pé tọ́ba ti rí kúkúrú bà wá. agbára kúkúrú bà wá òun náà ni àdìsí ìyá ọ̀hún sálámọ́ àti ìyá wa àti àdìsí jábìrì ọ̀gbìn àbdùlá ni wọ́n ń tu fún wa. tí ara kúkúrú bà wá òun náà ni kéèyàn dé kí ni kó mọ́ kírun. ẹ̀rí pọ̀ lórí eléyìí ṣùgbọ́n gẹ́gẹ́ bí àsìkò kò bá láti tuntun wọn nú ẹ̀rí Umar bin Khattab ẹ̀rí àlàáyò nígbà tí wọ́n gun ní nǹkan tó ń pọ̀ kàkà fún kí ẹ̀jẹ̀ ń bleed lára rẹ̀ nítorí fi fẹ́ náà pé ní làkàtọ̀ fìlì Islam ìmọ̀ ní sábà kàtọ́lá gbogbo ẹni tó bá ti fi ìrún lẹ̀ kò sí kankan kò sí nítorí inú Islam yìí mọ́ o Umar wà níbi tí ń pọ̀ kàkà fún un ó fi tẹ̀lé tani ànábì àwọn Muhammad sàlá tẹ́tí wà tó ní òkú kí ló ń dọ́kọ́ wa àsọ̀láta àsọ̀láta subhanallah. ara àwọn tí wọ́n rù sọ gbẹ̀yìn ayé rẹ̀ rí kékòó tó rí ẹgbẹ́ nìkan kan tó fi múlẹ̀ mọ́ o nínú ìsìláàmù yìí fúnra mi pàtó mọ́ra ìsìláàmù ẹ̀rí tí a bá tún ní ká wo ọ̀rọ̀ àwọn sàhábà lórí eléyìí ó kọjá àwọn ọgbọ́n yìí náà ni pé ẹni tí ò bá ti kírun kìfèrí ni. abdullahi bin shafiq ìkan náà tàbí tó bá àwọn àgbà àwọn sọ̀hábà láyé òun ló wá sọ̀rọ̀ kan táwọn àfáà sì gbà wọlé pé kó ṣe rí gan-an tó ọ̀rọ̀ yìí rèlè lọ́dọ̀ rẹ̀. oníkanà aṣáàbù nàbí yìí sallallahu alayhi wa sallam làmúyà òṣè àmìnà àmàlì tárìkù hàkù tárìkù hàkù fúran ìlà gẹ́rù sọ̀rà ìyẹn pé ni wọ́n rí kankan nínú iṣẹ́ pé ti ṣe ìyẹn di kékeré ayé àfihàn kíkì. pé àwọn ẹṣẹ́ tí yẹn bá filẹ̀ àwọn ẹṣẹ́ mi tí yẹn bá filẹ̀ tí ò bá ṣe àálẹ̀ lẹ́ṣẹ̀ ńlá ni kèfé rí ìgbẹ́kú fúnra àmàlí ló ṣe ṣùgbọ́n tó yẹ pé ìrùn ní ń kọ́ ẹni àṣọ àhábà àgbọ́yé wọn náà ni pé kèfé rí ni. alimọ́n bínú sẹ́yìnlẹ́yà akọ́rọ̀ yìí lè báyìí pé ní wàlúmọ̀nkóòlù and axel salam ẹ̀rí tí. àrígbọ́ lọ́dọ̀ àwọn ọ̀pọ̀lọpọ̀ náà àwọn ẹni ìṣíwájú wa àwọn sàhábà àwọn tàbíyìn yẹ̀sẹ̀rì kúfọ̀ fẹ́ǹtì ò bá ti kírun kèfèrí ni wàhálà máa ní ìkọ̀rọ̀ ìbílẹ̀ wùjú kódà ó jẹ́ fóun náà ń gbà pé òun ti ń bẹ ni. tẹ́lẹ̀ ní ráà yìí àdéhùn nílànà àwọn sàhábà àwọn náà jìnnà máa kẹ́kọ̀ọ́ àdéhùn wa Muhammad bẹ́ẹ̀ bẹ́ẹ̀ làwọn àfáà mi nà nínú àwọn afẹ́sìn ni wọ́n sọ. alimam alimubarakuri wọ́n sọ pé ní ọ̀rọ̀ tí abdullahi ibn shakiki sọ yìí péré wàgbọ́nlu minasiga a ní pé ọ̀rọ̀ bó ṣe mọ́rọ̀ yìí wá ìta àgbọ̀yé bó ṣe hàn sí wa nínú ọ̀rọ̀ tá a kó fi pé arákùnrin yìí sọ onílù pé anaha bìlì mọ̀kànlá ìṣàmà àfihàn sọ̀hábà àwọn sọ̀hábà gbogbo ẹ̀ náà palùpọ̀ lé lórí. fẹ́ntì ìbá ti kírun kọ́ kékeré. eléyìí ni fáńdì imam ahmed rahimahullah ta'ala tí wọ́n ti dópe irun ní nǹkan gbẹ̀yìn tí ó kọ́ kó ní islam gẹ́gẹ́ hadith kan ti gbé wá. wọ́n ní tí nǹkan bá fẹ́ lọ pátápátá gẹ́gẹ́ bí imam ahmed wọlé ṣàlàyé pé tí nǹkan bá fẹ́ lọ pátápátá òun nipe ní pé ìgbẹ̀yìn ẹ̀ ní ó lọ ìgbà tí gbẹ̀yìn ìjọba ti lọ kò sí nǹkan yẹn mọ́ rárá nù tó yẹ kí wọ́n bá ti lọ jẹ́ àwọn yóò sì fún bẹ́ẹ̀ ṣùgbọ́n tí gbẹ̀yìn bá ti lọ ńkọ́ kò sí Islam lọ fún yàn. ṣùgbọ́n ẹ̀rí àwọn jùmọ̀húr àwọn tó ń fẹ́ jùmọ̀húr ní ọ̀pọ̀lọpọ̀ àwọn àfa àfa òní kíkì rẹ̀ ló máa wọ báyìí bá ti pọ̀ tó ó ní bá ti mọ jùmọ̀húr nínú ẹ̀sìn wa. àwọn àyímọ̀tò dín bí àwọn àṣàbìn mọ̀sáì làwọn ẹni tí ń ṣe òṣùwọ̀n jùmùhúrù ó sì máa ń yàtọ̀ lórí iṣu kẹsíkejì lápẹjúwe ẹ̀sìn a rí pé àwọn àfa ẹ̀sìn bíi mẹ́ta wà ní apá kan ìmáàmù Ahmad ìmáàmù Abu Hanifa ìmáàmù Malik ẹlọpẹ nǹkan báyìí ìmáàmù Ṣàfi lórí iṣu yóò abẹ́mi ṣe rí rè àwọn mẹ́ta àkọ́kọ́ yìí látọ̀ ń jùmùhúrù àbíká fún àwọn sọ̀rọ̀ ìríyà náà fún àbáwọn sẹ̀ríyà àárín pé àwọn jùmùhùn lórí iṣu yìí tó ń rìn látara tí ìmáàmù Abu Hanifa sọ àti ìmáàmù Malik àti ìmáàmù Shafi'i àwọn ní ṣe kékeré ṣùgbọ́n ẹlẹ́sẹ̀ ńlá ni. tá a bá ti mú àásìkò ìyà jẹ ó lè tún ya palápalá àgbọ́yé ìpínlẹ̀ wọn yìí wọ́n tún ya pàṣẹ irú ìyàwó láti jẹ́ ẹni tá a bá mú lọ́dọ̀ ìmáàmù Ahmad tába ní kó túbá tí ò túbá tá a bá pa ó kúkú kékeré ni àní títí mọ́tíbára àwọn mùsùlùmí ọmọ rẹ̀ ò ní jogún rẹ̀ ìyàwó rẹ̀ ò ní jogún rẹ̀ àní ìṣàjọ àfún tó pé kékeré ni. ìmáàmù Malik àti ìmáàmù Shafi'i àwọn ẹni pé ní àájẹ níyà ìyá tí wọ́n ti jẹ ìyá pípa náà ní tí ò bá túbá ṣùgbọ́n àrí pé ààrí ní kéde ṣùgbọ́n ìyá yóò máa jẹ́ àtù fún gẹ́gẹ́ bí ẹni tó ṣe dìná tó ti jábí lé kọ́tà apá ẹni pé àánà láti kírun sí la àánà ti sá ìyàwó mùsùlùmí ṣùgbẹ́sẹ̀ ńlá kan ló tẹ̀lé àdùpá ojú táwọn tó wò ní látara àwọn ẹ̀rí táwọn náà gbá mú. sábà lọ́dọ̀ ìmọ̀ àbọ̀ Hanifa ẹni ẹlẹ́sẹ̀ ni ṣùgbọ́n a máa jẹ́ níyà a ní pa ṣùgbọ́n a máa jẹ́ níyà a sì ní dáwọ́ yà tiẹ̀ ìlú a ti mọ́ nìkan títí ti èké wọn. ẹ̀rí àwọn ẹ̀gbẹ́ kejì yìí sọ́ni ní kèéṣe kèfèrí àwọn náà máa ń ẹ̀rí wa bẹ́ẹ̀ pé ní ọ̀pọ̀lọpọ̀ àfa wọn ti mọ̀ ń gbàmú pé ẹ̀rí ni nínú àwọn ẹ̀rí yìí onípe ní àdúrà ọ̀ṣọ́dọ̀ àtọ́lá ó sọ nínú hadithi àbíkáfọ́ lọ القرآن alukur'an wọn ni ọlọ́run afọ́nà ọ̀tọ́lá sọ́ba ìpè ní nàmbọ́ha làyé fírú àyùsọ̀rọ̀ kàbí wàyé fírú màlúù nàzàrà ní kàlímọ̀ yẹ̀ṣà ẹ̀rí ọlọ́run ní orí di kéèyàn ẹsẹ̀ bọ̀kùn pẹ̀lú rẹ̀ bí ẹ bá ti tẹ̀ bọ́tọ́ náà tí ò bá tún bá tún fi kú ọlọ́run ní orí jì wàyé fírú màlúù nàzàrà ní kàlímọ̀ yẹ̀ṣà ẹ̀ṣẹ̀ míì tí yẹn bá tẹ̀ tún yàtọ̀ tẹ́bọ ọlọ́run lè forí rẹ̀ jìyàn ẹ̀kọ́ bó tiẹ̀ jẹ́ pé àìkírun lẹ́ni tó gbà pé rúwà ṣùgbọ́n kò fi àmọ̀ pẹ́sẹ̀ ńlá ló ń ṣe òṣùgbọ́n kì í ṣe bọ ọlọ́run sì lè forí rẹ̀ sí nínú àwọn gbòógì ẹ̀rí tí ìwọ̀n mu dání ni. ẹ̀rí ẹlẹ́ẹ̀kejì nínú hadith anábà Muhammad sallallahu alayhi wa sallam hadith Husayfa bin Yaman òṣèlú mi àmọ́nu ọlọ́run mi sọ pé tó bá yá ìsìláàmù ó padà máa gbó gẹ́gẹ́ bá tó ṣe máa ń gbó. abọ́ mi abọ́ yìí máa ń gbó tó bá jàǹkára ni ẹ̀ ní fẹ́ rí àwọn nǹkan tó yà sí lára mọ́. ọ̀rẹ́ pé kí ni ìní yóò fi funfun ṣé bẹ́ẹ̀ ni ìsìláàmù ó ṣe gbó. ṣé bẹ́ẹ̀ ni yóò padà wá yá àwọn èèyàn ní mọ tí ń jẹ́ wọn ní márùn-ún ní mọ̀ kẹ́kọ́ mọ́. wọ́n fẹ́ wà bẹ́ẹ̀. wọ́n á di pé ní àwọn àgbàlagbà tó bá lóbìnrin sọ pé ní bàbá wa lórí náà ti ń wí. ẹni tí ni sọ̀rọ̀ yìí fún jọ́ọ̀tì ń jẹ́ sílà òun àgbẹ̀ máa tún jí ìmùlá ìlà àìlọ́lọ́ wà mú láyé ìlú nà mọ̀ sọ́lá tó wà làzàká tó wà làṣìyà. àwọn táwọn ọmọ bá ti gbàyẹ̀ bá ti kírun bá ti yọ tí wọ́n sọ̀rọ̀ yìí kó fẹsẹ̀ yìí fàmìlì àmọ́ ẹ̀ èdè náà gbógi síbò mi. wọ́n tún sọ fún owó ní síbò ẹ̀ kẹ́ ẹ̀ta tó wá sọ pé ní ó wá bẹ̀rẹ̀ pé tùǹjìhìm láìláha ìlọ̀lá láìláìláìlá nìkan gbá mu náà lórí ti kíni yóò lé àwọn ìyá ni. bákan náà ni ẹ̀rí ṣàfáà tí àdébà mùsùlùmí sọ̀rọ̀ sọ́lá yóò ṣì fẹ̀ kí ẹ̀rí oríṣiríṣi ìtìpẹ̀ lànẹ́bí oríṣiríṣi àwọn ẹni tí ó ti kọ́kọ́ wọlé wà tó jẹ́ lẹ́sẹ̀ ṣùgbọ́n wọ́n padà jáde sígbà tó bá wà lọ́kàn wọn. àdébà Muhammad sọ̀rọ̀sọ́lá ọkọ̀ gbogbo àwọn ànábì kọ̀ọ̀kan náà ní dáhà tún mọ̀ sàyàrá àdúrà kẹtọ́ ló tẹ̀wọ́ gbà lọ́wọ́ wọn. wà á ní ìṣàbá àtúndà wá ti ṣàfá àtàlì ọmọ ìyàwó ìkìyàmù èmi wá pàdúrà kẹtọ́ ló gbà yìí mo fi pamọ́ wà iná àná ìlà yóò máa jẹ́ kí ìṣẹ̀sì ìṣìpẹ̀ yóò sì bá gbogbo bẹ́ẹ̀ tí wàá ṣe fún ẹgbẹ́ pé ní màmá ta láàyè ṣètò bẹ̀ la ìṣe àwòká máa fọ́ ọ̀là òṣòro ìyẹn pé gbogbo ẹni tó bá kú tí ò bá tẹ̀wọ́ sánẹ́bì ìṣìpẹ̀ yìí àbí ìtọrọ ìṣìpẹ̀ yìí yóò sì báwo náà tí ò tẹ̀wọ́ sọ́nà pé ìṣìpẹ̀ ìṣìpẹ̀ yóò sì bá kọ́là bó ti wọ náà nínú àwọn ẹ̀rí mi bákan náà ni àdìsí mi tí ó tó wá àdìsí mubarak bin sọ́mi sanaba muhammed sọ̀rọ̀sọ́lá sọ pé irú wákàtí márààrún yìí o ọlọ́run ṣe lọ́rùn ẹ̀yẹ̀ fún gbogbo ẹrú ẹ̀rí ọlọ́run ṣe lọ́rùn ẹ̀yẹ̀ fún gbogbo ẹrú pátápátá ẹni tó bá pé òkú rẹ̀ ó jẹ́ kó pé tó pé tùjú rẹ̀ ó jẹ́ kó pé tùjú ọlọ́run bá ṣàdéhùn pé òun ó foríjì òun sì fi sínú kẹ́ẹ́ ṣùgbọ́n ẹni tí ò bá pé tí ò kí bó ti yẹ kó kí àbí kò kí déédéé ẹ̀rí ìṣáá dákọ̀rọ̀ láwù wà ní ìṣáá àbábà ẹni tó bá wù ọlọ́run ó lè borí yìí tó ń ta ìkí déédéé rẹ̀ náà tó ti àìkí bó ti yẹ kó kí náà tó bá ti wú ó ti lè jẹ́ níyà nínú àwọn ẹ̀rí tí wọ́n tún mú rè ṣùgbọ́n táwọn ń sọ ẹ̀rí lọ táwọn ń sọ ẹ̀rí orí sí àwọn ẹ̀gbẹ́ méjèèjì mú ó pọ̀ ìtàn ọ̀rọ̀ yìí lágbára láàrin àpá ẹ̀sìn iná ló fi jẹ́ kí ìdájọ́ yìí lágbára láàrin wọn. fúnta bá wò ó àwọn àbá tó fi yín wọn pé ní hadithi hussein bàbá amú ó túbọ̀ sí pé ní àgbọ́yé ẹ̀sìn òsì ń gbà náà mọ́ ìtọ́kùnrin ẹ̀yẹ̀ mẹ́tẹ́lẹ́sìn torí pé wọ́n mọ̀ ti ń jẹun àtọ́ká báyìí ò ní mọ tó ń jẹun mọ́ bẹ́ẹ̀ ni mo tún jáwẹ̀ ṣùgbọ́n kẹ́lìmọ̀ lá ilaha illallah òun náà ti dánú. ẹgbẹ́ irú yẹn àlè lu ẹ̀rí yẹn pé wọ́n mọ̀ ló gbọ́n wọn kí. bákan náà ẹ̀rí pé tí ẹ bá tẹ bọ ọlọ́run ní forí rẹ̀ jìyàn ṣùgbọ́n lè forí ẹ̀ṣẹ̀ méjì yàn lẹ́yìn ẹbọ. wọ́n ní bẹ́ẹ̀ ni ẹ̀rí yẹn wà áàm ẹ̀rí tó pé ni àwọn tó ní àlejò tí wọ́n sọ pé kèé tẹlẹsẹ ńlá rẹ tani kèé ṣe kèfèrí wọn dá padà fún wọn. wọn ní ẹni tó sọ pé ní ẹni tí ò bá tẹbọ kú tó bá tẹsẹ̀ mi tó bá wọ náà lè forí jì tẹ wá mẹ́ni tí ò kírun sábẹ́ rẹ̀ pé ẹni yẹn ẹni tó jódindi ni ṣùgbọ́n àwa ara àwọn ẹ̀rí míì tí ó yẹ pé ní ó fa ẹni tí ò kírun jáde lábẹ́ odindi yìí ìlú rẹ̀ náà làwọn ẹ̀rí tá ti fúnra wa ẹni tó wá mẹ́ni tí ò kírun nìkan àìmọ́ ẹ̀rí ló jẹ́ pé ẹ̀kọ́ lápẹjúwe ti ń táwọn àbá àparùkọ lé níbẹ̀ tó bá mú kùránì tó jù sínú ẹ̀gbin tó tọ̀ sí kí ni ìdájọ́ ẹni bẹ́ẹ̀ ná ó wọn mọ tọ́jú pé máa ké láìlà àìlọ́lá tọ́jú àkọ́dà láìlà àìlọ́lá ló pè sí kí ni ìdájọ́ ẹni tó tọ̀ sí kùránì ebè yìí wọ́n ní ẹ̀rí pẹ́ bọ́kọ́ ló ṣe ń bẹ̀rù bákan náà lẹni tí ń fẹ́ tì kéré àtẹ́ni tó ń bu ọlọ́run àtànẹ́bì àwọn tó ń bu ọlọ́run àtànẹ́bì ń jọ sí kí lọ́lọ́run sọ fún abẹ́lá wà áyáàtì wà rọ̀túlẹ̀ kóńtù tẹ̀sánì ń sọ́nà àtòjíṣẹ́ rẹ̀ àti àmì ọlọ́run lẹ́yìn ọbí ti ẹ̀yẹ láàtà àtẹ́sẹ̀lú ẹ̀ẹ́dẹ́sìkì kankan kọ̀ọ̀kàbá tún rárá ìmọ̀lẹ́ ẹgbẹ́ náà di kèfèrí látara iṣẹ́ mi ìtọ́ṣe. lẹ́yìn ọ̀nà tẹ́lẹ̀ lè gbà ní kékeré yóò pọ̀ táwọn gómìnà ọ̀sùn islam ti ṣẹ́kùn islam muhammadu bin abdulwahab fi lè sọ yẹn di kékeré náà bá ní àyà tẹ ẹ sọ bẹ́ẹ̀ di àwọn lábẹ́ rẹ̀. jùlọ yìí sọ̀hábà káyọ̀ pé afẹ́ta bánà jùmùhóòrù àjùmùhóòrù tí wọ́n ń sọ lórí mọ́sálà yìí àwọn tán wá lẹ́yìn ìgbà kan sọ̀hábà lọ ni ńgbà táwọn àyímọ́tò fìtì tí wọ́n dé ṣùgbọ́n àwọn àbá nínú àwọn sọ̀hábà àgbọ́yé tá a rí lára wọn òun náà ní pé ní ẹni ò bá kí o kékeré ni gẹ́gẹ́ bí abdullahi tó ṣe ké gẹ́gẹ́ bí o ti sọ. lẹ́yìn náà hadith hussein babu yaman ti asọ̀fúnra wa pẹ̀lú ní láìláìlá yóò yóò là wọ́n àkọ́kọ́ra pé ní nígbà yẹn kò sí àgbọ́yé èrò mọ́ nípa èdè tó ń bọ̀ pé ru àwọn kì í ọ̀rọ̀ kejì táwọn àbá àtọ lórí àdìsí yìí ó náà ní pé ní mùsùlùmí àbúrò yàmọ́ ẹ̀nì gẹ́gẹ́ náà lórí ẹni tó ń kírun bá nàbí òṣè kí tó yẹ pé tó bá kú báyìí òkú lórí ìlànà ní ìdíyèdè ìlànà sani anabiwa Muhammad sallallahu alayhi wa sallam ayẹkẹ alùbẹ́yìí sí adúrọ̀bì wọn fi kùsẹ́yìn fàgẹ́ tó gbà ní tiwa òun ló mọ tó ń gbà pé ìtumọ̀ ẹ̀ náà ni pé ní ẹni tí ò bá kírun kèfèrè ní gẹ́gẹ́ bí Imam Ibn Hajar al-Asqalani gẹ́gẹ́ bó ti ṣàlàyé ọ̀rọ̀ yìí nípa pé ní kùsẹ́yìn fàgẹ́ fàgẹ́ tó bá kú lórí eléyìí ọkú lórí ìlànà tó yàtọ̀ sí ìlànà nígbà Muhammad sallallahu alayhi wa sallam ẹni iṣu yẹn wọn àfààmọ́ sọ láàrin ara wọn ṣùgbọ́n káwọn rí pé ẹni tó ní ẹni tí ò bá kírun kèfèrè ni torí pé ìyẹn lọ̀rọ̀ tó pọ̀lọpọ̀ sọ̀hábà ni wọ́n sọ. kámẹ́rì pé ní àríjí ni bá àwọn tí ń pè yẹn ń tètè yìí. wípé onílànà tí ohun táwọn àfẹ́ ti sì sọ yẹn àbá ti máa ń kìlọ̀ fún wa lórí yíṣù yìí gẹ́gẹ́. lẹ́yìn ẹni tó ná ẹ̀rí tó ní ilẹ̀ lọ́dọ̀ ti ní ẹlẹ́sẹ̀ ńlá ni o tó ṣe bá bá ti mú tí ò bá ti rùn àápa ni. ṣùgbọ́n kì í ṣe kèfèrí kámẹ́rì pé múrí ti ń lòun rárá ẹni tí òkè lọ ń pè ní mú mi ní rẹ̀ ẹ pé ní wallahu alam ètò ń bẹ́ẹ̀ lílẹ̀ lọ́kàn tí mo wallahu alam rí pé káríkù sọlá kàbẹ̀ ẹni tí èèbá ti kírun nípa ṣe mú wá lórí ìlànà àwọn ànẹ́bí ọlọ́mọba títí tó lágbára ní táwọn àfáà wa láwọn ọlọ́wà sọ ṣùgbọ́n láwọn àlàyé nínú bọ́ọ̀lù àfọ̀nà àtàlà tó ṣàánú wa ọ̀rọ̀ tó yí gẹ́ni bàbá àwọn afárá wa ń kalẹ̀ lórí iṣu yìí torí pé iṣu tó bá ti la kúkúrú lọ ètò lágbára ni ṣùgbọ́n bó o ní tẹ̀sílẹ̀ kọ́ ọ̀jẹ̀ ìran àfa àmọ́ ní ṣàlàyé fún wa ẹ̀rí kéèyàn máa ń kọ́ ọ̀nà lọ́kùnrin ti ṣe ìkọ́mọ oúnjẹ àfún bàbá yẹn ó ti di kíni ó ti di kékeré eléyìí ti ọ̀rọ̀ tí ó lágbára ṣùgbọ́n tá a fẹ́ ká mọ̀ òun náà ní pé ní ọ̀rọ̀ òun lágbára ká mọ̀ fi ràn wá rárẹ̀ ó ti kékeré ó ti kékeré òun náà ní wípé ní ó di kèfèrí tàbí kò di kèfèrí tí yẹn bá láti gbó ti ẹ̀sìn ọlọ́run òun ò lè dé sí bèbè kéde nǹkan yìí ẹ̀rí ànífẹ́ kẹ́hìn àmọ́ anábìrin wa máa ń há wa máa ń wa máa ń há wọn hàwùlà sí wọn ẹ̀rí ẹni tó ń rọ kiri káàlà yóò padà kó sínú oko ló sì padà fẹ́ràn jáko wọ́n ń ṣe ní gbègbè káwọn fìrún lẹ̀ nítorí burú ni kọ́lọ́ wa sọ̀rọ̀ wa ta alákòóṣà ni ojú tẹnì kọ̀ọ̀kan wa kó ṣe wá ní akínokú irun gan la fi méjì gẹ́gẹ́ bá ẹ̀sọ́ síwájú àwọn afáà máa ń pe mùsùlùmí ní alùkíbùlà àwọn onáà kọjú kíbùlà olùkírun ẹni tó wá ti kọjú sí kíbùlà ńkọ́ àìkú yìí ti alùsọ̀lá abẹ́rẹ́ ọ̀rọ̀ àpárọ̀ ọ̀tàlá ìta sọ ikú ti ní òkùnfà rí fún wa àwọn afáà ó máa bá wa sọ torí bọ́ọ̀rọ̀ tó yí ni náà apá ẹ̀sìn anẹ́sì ni ọkúnlẹ̀ yìí ìdí èmi sọ yìí èmi sọ kọ́lọ́mà sanu àtàlà tí ó ń sànù wa ọ̀rọ̀ yìí dàbí ọ̀rọ̀ jìbìrì sáréwá muhammadu asálá nígbà táwọn ẹbí sọ nígbà tí jìbìrì sọ sákéré sọ fún sọdáfítà bí àwọn kàbáfítà wa sọdáfítà àwọn afá wa ní ẹni sọ ẹ kọ́lọ́mà sanu àtàlà kó jẹ́ kí ara wọn pẹ́ ìwé tí a náà gbọ́ kọ́lọ́mà kó ṣe ní òkú padà dá fún wa ètò kùdí ẹ̀ka àtòkùnrin wa. هذا وصلى 啊，他们的人嘛。